fun sports they keep for life. Milo, energy to go further. Milo! Uncle Dentist, what in be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula go help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Hey, my sister as i dey tell you hmm as married woman for dis naija eh it e good make you know how to dey manage yourself well well no be every time wey you and oga enjoy una sef like husband and wife fiam you don carry belle as economy take be so e better to born pikin wey you fit train well o oh. make suffer no for do you strong thing. Mm -hmm no be lie you. eh now for me and my oga eh na honey and banana connect we dey call on top five five five zero nine to direct us to ogbonge clinic dem wey dey help us with safe family planning method you sef fit call dem for their number five five five zero nine for free dem go answer you sharp sharp on top language wey you sabi come knack you correct family planning informate so you and oga fit dey do una thing as una like without fear of say belle fit enter when una never want am. <laughs> Yes, so call five five zero five nine. make yourself join others with sabi to start your own family planning because true true life better pass with sense. Honey and Banana Connect. Call 55059 today. Charles! Yes, mommy? Go and bring two sachets of hypo bleach for me. Why two? Because I'm using one to soak the whites and using one to kill all the germs. But I can't see any germs here. <laughs> they are so tiny you can't see them, but they are there. And that is why I trust only hypo bleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of hypo bleach. Hypo ògùn Marco ó yá gbogbo èèyàn pẹ̀lú oríṣiríṣi ara yín ẹ̀mú ohun tọ́wọ́ yín bábà ìbá àjọmọ́rogùn síbi onírin àní ohunkóhun ẹ jẹ́ ká ṣeré ìdárayá ọ̀pá arúgbó lọ́wọ́ tiẹ̀ bá ìyẹn náà bàjẹ́ kò sí gírì ẹ̀dùn rẹ̀ ẹ̀jọ̀ ẹ jẹ́ kẹsàrí sẹ́tì ìdí ẹ̀mú náà ó yá ẹjọ́ bọ́dì. gbogbo èèyàn la pèsè eré ìdárayá afọkàntara lókun nínú ìdíje three crowns make fitness challenge amárata kébé ọlọ́gbọ̀n ọjọ́ forúkọsílẹ̀ lónìí ní www.femininelounge.com forward slash competition. three crowns milk healthy moms happy families. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. Ты má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bomi la kò dẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ti rábúrò rẹ yìí rí. ah n rí he ni o ah. gbé mi sókè mo ti sọ fún ẹ. mo ń wò náà torí ah. tí n bá wò wá ẹ iṣẹ́ mm. ẹ máa mm-hmm. rí i pé kò fi bẹ́ẹ̀ bá tọ̀dọ̀ ẹ mu dáadáa bẹ́ẹ̀ ni ó yẹ kí ara ti máa ah. fún mi kí mi náà ti fura pé ìgẹ́ta sì bí. ibi ẹ̀ sì gẹ̀t. bàbá sì béèrè lọ́wọ́ ẹ̀ ńbo ló sùn mọ́jú. kò ní sọ kò ní sọ. kò ní jẹ́wọ́. ṣùgbọ́n àwa náà forúkọ bobi tó sùn mọ́jú láṣìírí pé kì í ṣọ̀dọ̀ ìyàwó ẹ̀ mm. ẹlẹ́dàá ìyàwó ọ̀dà fún ọ ohun méjì kan ló ń ṣe mí láàárọ̀ yìí o yóò bí. àkọ́kọ́. ọ̀rọ̀ kan kọ́kọ́ fa ìrònú fún mi ìgbà hmm. tí mo wá wò ó pé ah, eh, tí ìrònú bá ń bẹ lágọ̀ọ́ ara èèyàn bí èèyàn bá ní nǹkan kan nú ìrònú ọ̀hún ò ní pẹ́ gbé èèyàn gbálẹ̀ hmm. ó wá ṣe mí bíi kí wọ́n kẹ̀ sí ọyọ́ tí wọ́n fi irú sí dáadáa tó dọ́ṣọ̀ wọ́n wá àmàlà tó fẹ́lẹ́ dáadáa bó jẹ́ funfun lẹ́yìn fẹ́ bó jẹ́ dúdú ẹ̀wà àsìlẹ́gbẹ̀ẹ́ kẹ̀kẹ́ hmm. lọ́ọ́ bá mi wá àwọn àgémáwọ tí wọ́n máa ń gé mọ́ bíi ọ̀rá ẹran díẹ̀ yẹn tí wọ́n sè ní ìmóòyò tó rọ̀ ní o kì í ṣe èyí tó jẹ́ pé èèyàn á fà tata ó ta síyàn lójú ta síyàn lára ẹ kò sí lẹ́gbẹ̀ẹ́ ẹja jẹun ká yó nígbà bá yó tán ìrònú yòókù á padà lọ mu lórí ìkọ́ torí pé bóúnjẹ bá ti tán nù ṣẹ́ ìṣẹ́ ti bù ṣe hmm. kùtùkùtù oh. ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kanrí lókù tá a ẹ̀yọ́ rírì ẹ kú ojúmọ́ ṣé nǹkan ṣe ẹ àdìsá àánú rẹ ò ṣe mí ọjọ́ ajé mondays loading n ti fi ojú rẹ̀ rí njọ́ náà bí owó bí ọmọ bí àlàáfíà ọlọ́run bá ṣe bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kọrin náà lókun tá a gbóhùn ẹyọ rírì ẹ kó ojúmọ́ o bó o wá nílé ṣóhun gbogbo ń dùn ní ìgbàyùngbà ọlọ́run ó sì bá wa ṣe yóò da kò ní í bàjẹ́ torí wọ́n ní karanjagbọ́n tẹ́ ẹ rí ní ṣàwo onúgbó ìjòkùn wọ̀rọ̀kọ̀ mhm. ní ṣàwo tọ̀dàn mhm. máa wọ́ máa wọ́ náà ní ṣàwo tòjòlá adíáfẹ́ èrìgì àlọ́ tí ó jobi àgbọ̀n kan mhm. wọ́n ní kó tó jobi àgbọ̀n kan tán kọ́ èrè gbogbo ní wọlé tọ́lẹ̀ torí rẹ̀ mo ṣe múra bí mo ṣe múra yìí. obì àgbọ̀n kan Ah. Hmm. tó bá dọjọ́ mọ́ndé. ó tó wá jó bí agbọ̀n mi ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ọ̀nà ti ṣí ọ̀nà ti là kó ní ó sàn wá sówó sọmọ ṣáìkú tó ṣe báàlẹ̀ tọ̀rọ̀ káríba ti ṣe kásì lọ́nà gbígbà wọ́n ní ọjọ́ dé ọjọ́ ń fọhùn kọ́jọ́ òní ó fọhùn rí sáyé wa ọjọ́ dé ọjọ́ ń fọhùn kó fọhùn rí sírìn àjò tá a fẹ́ kó fọhùn rí sáwọn àdáwọlé wa kó fọhùn rí sílé tí wọ́n ti ń gbọ́ yìí kó fọhùn rí sígbéyàwó tẹ́ fẹ́ ṣe àti èyí tẹ́ ẹ ti ṣe kó sì fọhùn re sí gbogbo ìlàkàkà wa láyé. Hmm. ìwé ìròyìn mẹ́rin ló bá wádìí bí ìṣe wa àmọ́ méjì méjì la ṣe Vanguard rèé ní kí àtẹ̀mí àti Nigeria Tribune ajá àbálẹ̀ ìròyìn la pè é. àwọn ìwé ìròyìn tó ń bẹ lọ́wọ́ wa fún tòní àǹkó ìròyìn kan wà ń bẹ <laughs> tó jẹ́ pé ó ń pè fún àdúrà lórí àwa wà ń lé àti àwọn ọmọ wa kan tí wọ́n lọ kàwé nílé òkèèrè hmm. kì í ṣe ìròyìn mọ́ ipe Ukraine àti Russia wọ́n jọ ń rọ̀ṣì ara wọn lọ́wọ́ tá a wà yìí wàhálà gbódò roṣọ́ sì ń lọ lọ́wọ́ lọ́wọ́ ní ibẹ̀ àdúrà tá a máa fi ràn wọ́n lọ́wọ́ náà ni pé kí wọ́n ṣàdàkùn kí wọ́n gba àlàáfíà láàyè láti jọba torí àwọn méjèèjì náà rèé bẹ́ńdèrè ọ̀pọ̀ àwọn pọ̀ hmm. eh, apá àríwá Russia ó já sí Ukraine apá ìwọ̀ oòrùn rẹ̀ ó já sí Ukraine àwọn níbọ̀nìbọ̀ méjèèjì ní Europe wọ́n ń bára wọn fa fèrà kù hmm. ìlú ogun dún ìbọn hmm. dún àdó olóró ń dún ìkọlù kọgbà yìí wá pọ̀ lápọ̀jù ẹ dákun hmm. bẹ́ẹ̀ bá ti ń jẹ tẹ́yìn yóò tẹ́yìn gbàdúrà ẹ jẹ́ máa rántí àwọn ọmọ wa wọn o torí pé. Nigeria Tribune kọ ojú ìwé ogun ìwé ìròyìn Nigeria Tribune lọ̀rọ̀ yẹn wà tí wọ́n ní hmm. Putin mọ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ogun ọmọ kọlù Ukraine bá a ṣe ń sọ̀rọ̀ yìí yóò tó bí àádọ́ta ẹ̀mí tó ti sọnù kódà ààrẹ ilẹ̀ Ukraine náà sọ pé òun fẹ́ gbẹnu òun falágbàfọ̀ ó ké sí àwọn ọmọ ìlú ẹ̀ pé kóníkálukú ó dáàbò bo ẹ̀mí ẹ̀ pé ọ̀yá ìjà ti bẹ̀rẹ̀ náà nù ẹni bá pe ṣoṣo ó ń láti rí ṣoṣo hmm. Biden ti ń ṣe ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ní gbogbo dúkìá Russia òun làwọn gbẹ́sẹ̀ lé torí pé wọ́n tàpá sófin òfin kàlàáfíà ó wà láàrin orílẹ̀-èdè sórílẹ̀-èdè ní ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà náà tí wọ́n ń gbà á lérò pé ní kọ́mọ́nkíá àwọn ọmọ lẹ́wà Nàìjíríà tí wọ́n ti tàn tàbí tí wọ́n há sí Ukraine kí wọ́n lọ kó wọn padà wálé tó bí ìlà ò bá ṣe é gbé ìyẹn mọ́ gbé làlàá lójú ewé kínní ìwé ìròyìn ti the punch náà ọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ tí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti há wọ́n ti gá hmm. sí ilẹ̀ ukraine ohun tí ó sì ló fa sábàbí kò sékò yẹ lẹ́yìn bí wọ́n ṣe ní ọkọ̀ bàálù ò lè fò kò lè ṣe níbẹ̀ àti wá rìnrìn àjò láti ilẹ̀ ukraine máa bọ̀ nílẹ̀ nàìjíríà ó di hmm. gbọ́nrin. Hmm ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wá ké sí wọn ní ìjọba àpapọ̀ ti sọ mímọ̀ rẹ kò sí wàhálà a ṣiṣẹ́ lórí ẹ̀ àmọ́ kókó ògbà tíjọba orílẹ̀-èdè nàìjíríà ọlọ́kún wọn wọn ò tí ì kéde ẹ̀ fáyé o. bá a ṣe ń sọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ni kọ́lọ́hún ṣàánú wa ni o. ṣèbá mi. tó ẹgbẹ́ afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ló sì sọ bí ìgbà tí èèyàn bá lè ògúlùtúmọ̀ ààrẹ muhammadu buhari ni wọ́n ní lóòótọ́ làárẹ gbìyànjú láti ṣàgbéǹde òpópónà mọ́rọ̀sẹ̀ ìbàdàn sẹ́kọ̀ọ́ àmọ́ àsọdùn ni pé àwa tá a wà ní òòrùn gúúsù lẹwa nàìjíríà ẹsẹ̀ làbá fi mọ́ rìn lé èkó tí ì bá ṣe ìṣàkóso yìí tó ṣe àgbéǹde òpópónà márosẹ̀ ìbàdàn sẹ́kọ̀ọ́ wọn ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ míì tí ààrẹ máa ń sọ nípa àwọn kan amáyédẹrùn tíjọba rẹ̀ ti ṣe àwọn máa ń jókòó máa ń wò pé ǹjẹ́ ààrẹ tiẹ̀ mọ bórí ṣe ń tara àlùjá ọjọ́ hmm. ń pé àwọn kan ni wọ́n kàn ń wá tí wọ́n ń bun ààrẹ gbọ́ pé bí nǹkan ṣe ń lọ rèé ààrẹ ò mọ bí nǹkan ṣe ń lọ o ojú ìwé kẹrin ìwé ìròyìn Nàìjíríà Tribune ló wà. tọ́ ẹ jẹ́ tó lọ tààràtà sójú ewé kínní ìwé ìròyìn ti The Punch ìwé ìròyìn ti The Nation náà ó gbé ìròyìn ọ̀hún lágbo ti òṣèlú Tinubu lọ ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ Ọ̀nìrìṣà ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì ó gbéra ń bẹ̀ ó tún lọ ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ Ọwá Ọbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n ní ìbùkún àti àdúà tó lọ tẹ́rìgbà ń bẹ̀ ó ti rí gbà wípé àníṣe mo fẹ́ jẹ ààrẹ lọ́dún 2023 lórílẹ̀‐èdè wa nàìjíríà bákan náà ẹ̀wẹ̀ lẹ́bàá rẹ̀ ni wọ́n ní àwọn aṣòfin ilẹ̀ wa nàìjíríà mà ti ń wá agbára kún agbára ni pé a fẹ́ pe ààrẹ àtàwọn gómìnà gómìnà kí wọ́n wá níyìn nǹkan ń ṣe nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà kò wà ókè dáadáa hmm. a sì gbọ́dọ̀ bá àwọn tó ní ọ̀rọ̀ sọ̀rọ̀ ní ojúkojú ó di dandan ká sì pè wọ́n wá sọ́dọ̀ wa kì í ṣe pa á lọ bá wọn lọ́dọ̀ tiwọn lọ́hùn ọ̀rọ̀ yìí iná ló ń fa hunuhunuhunuhunu lásìkò tá a wà yìí èdè òsì tí ìgbẹ́lẹ̀yọ̀ láàrin wọn nítorí pé ó dàbí ẹni pa wọn kan wà tó jẹ́ pé wọ́n lẹ̀ mọ́ àwọn gómìnà pẹ́kípẹ́kí tí wọ́n sì wò pé bírú àǹfààní ìbè ti jẹ́ bíbuwọ́lù hmm. báwọn náà bá padà lọ di gómìnà yọ padà mú àwọn lọ́rùn ọwọ́ ó ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti The Nation. ìròyìn kan bẹ lójú ìwé kẹfà ìwé ìròyìn Nigeria Tribune tí wọ́n ní pẹ̀lú bí ilẹ̀ Russia àti Ukraine ti máa fẹ́ fi ìjà pẹ́ tàbá yìí hmm. tí gbólóhùn rọ́ṣọ́ fẹ́ ṣẹlẹ̀ láàrin wọn hmm. wọn ni owó epo lọ́jà àgbáyé ó ti sáré gbẹnu òkè o ah. hmm. jálá epo àbí àgbá epo kan ni wọ́n ti fẹ́ mọ̀ tà ní one hundred and five dollar wọ́n ní yóò tó bí ọdún two thousand and fourteen tírúfẹ́ báyìí ti wáyé ojú ìwé kẹfà ìwé ìròyìn Nigeria Tribune ni ojú ìwé keje rẹ̀ ọ̀rọ̀ tó kan èmi àti yín ni ọ̀rọ̀ nípa ti epo petro nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní NUPENG ti ní àwọn fẹ́ gba ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà lámọ̀ràn tẹ́ ẹ bá ní ẹ fẹ́ yọ owó òrànwó orí epo tá a mọ̀ sí subsidy a jẹ́ pé ẹ kọ́kọ́ ṣe nǹkan kankan kí ni nǹkan náà ẹ rí i pé gbogbo ẹbu ìfọpo tó wà nílẹ̀ wa Nàìjíríà ló ń ṣiṣẹ́ dáadáa ojú ìwé keje ìwé ìròyìn Nàìjíríà Tribune ló wà. lórí ti ọ̀rọ̀ elépo dé ẹgbẹ́ alágbàtà epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà IPMAN wọ́n ti sọ ohun tó fa sábàbí ọ̀rọ̀ bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo bó ṣe ń tẹ̀ síwájú ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lọ́nà àmọ́ ìròyìn kan náà tún rèé tó ní í ṣe pẹ̀lú ẹkùnlẹ̀ kóòtù òjèrè Afẹ́nifẹ́re ti sọ̀kò ọ̀rọ̀ sí Muhammadu Buhari ó ní ààrẹ Muhammadu Buhari ọ̀rọ̀ ìdàgbàsókè ohun amáyédẹrùn ẹkùnlẹ̀ kóòtù òjìrè kò tiẹ̀ kán rárá hmm. ńṣe ló dágun lási tó sì ń wò wọ́n àwọn ibi tó súnmọ́ tó jẹ́ ibi tó ti wá ń tiẹ̀ ní gbogbo nǹkan sọ̀tọ̀ sí ní gbogbo ògbà kí ló dé ẹgbẹ́ òṣèlú APC àwọn náà bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ pé ẹ wá o ọ̀rọ̀ bá a ṣe jẹ ààrẹ yìí ẹ má jẹ́ adara wa láàmú jìnnà ẹni tí ó jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ẹkùn gúúsù ni ẹ jẹ́ ó wá o ẹ má dá lọ́bọ̀lọ́bọ̀ lẹ̀ ẹ rúfáì náà sọ̀rọ̀ ó kín ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn wọ́n wá ní ọkọ̀ bàálù aláriwo kan já ìyún ní agbègbè ọ̀pẹ́bí nígbà wọn ó ṣe àlàyé pé kí ló lè fa bí ọ̀rọ̀ bí ọkọ̀ bàálù akẹ́rara ti ẹlikópítà ọ̀hún bó ṣe já ní ìkẹjà níjọ́hun àná wọ́n ní ìwádìí tí wọ́n ṣe lọ ṣe bọ̀ níbi wọ́n tọpinpin rẹ̀ sí ni pé epo ni ò sí mọ́nú ọkọ̀ ọ̀hún nígbà hmm. tí epo sì tán ibẹ̀ náà lọ́kọ̀ bàálù ẹlikópítà yìí ń ló já sígbà náà hmm. wọ́n mú ròyìn balẹ̀ o àtàwọn ìṣẹ̀lẹ̀ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léè tó ti ṣẹlẹ̀ kọjá tí wọ́n ní àá ṣé ẹni tí ń wà á ńgbà tí èṣe pé kẹ̀kẹ́ tàbí micra ní wà tẹ́lẹ̀ tí ó wò pé bóun bá dà á sí fírì yóò yọsẹ̀ fún yóò déwòrò odò ọ̀rọ̀pọ̀ hmm. nù ìwé kọ́bọ̀ o. so kọ́lọ́hún ṣàánú ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí àtàwọn míì náà tó jẹ́ gidi nǹkan kú tí wọ́n ń dá wàhálà sílẹ̀ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà ó mẹ́lójúwé karùn-ún ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí láti ìpínlẹ̀ Kaduna Malam Nazil Ahmed El-Rufai Ahmad El-Rufai tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna ló ti sọ lánàá pé òun ti mọ èrè díẹ̀ tó dàbẹ́ ni pé ipá àwọn ọmọ ológun ò ṣe ká àwọn tó jẹ́ gidigankú àtàwọn agbésùnmọ̀mí tí wọ́n ń fojoojúmọ́ ṣòro tí wọ́n sì ń gbẹ̀mí kúkúrú àti gígùn ó ní ẹ̀rù ń bà wọ́n pé tán bá kọlu ọ̀pọ̀lọpọ̀ wọn ó ṣeé ṣe kí wọ́n wọ́ wọn lọ sílé ẹjọ́ gíga ti àgbáyé tán mọ̀ sí International Criminal Court ICC gómìnà òun wá bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè pé tá a bá wá nǹkan ṣe sáwọn agbésùnmọ̀mí tí wọ́n ń dapá àríwá ilẹ̀ wa Nàìjíríà láàmú torí pé owó tùlù táwọn alátìlẹyìn wọn fi ń ṣagbátẹrù fún wọn ah, ó pọ̀ ó pọ̀ ó sì tó tí ó da gbogbo ilẹ̀ wa nàìjíríà láàmú tàbí kọ́ dàrú ìbẹ̀ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard. èmi ò gbà o hmm. ìlànà sóní tẹ́lẹ̀ fẹ́ lòyí pé kí ẹ adíje dupò ààrẹ ọwọ́ látẹkùn gúúsù kan láéláyé kò lè ṣẹlẹ̀ àwọn hmm. sì fọ́ sí i almakura sọ̀rọ̀ àwọn méjì kan náà sọ̀rọ̀ wọ́n ní lórí ọ̀rọ̀ sóní yìí ibi tẹ́ ẹ fẹ́ ti lọ́hùn ó ṣeé ṣe kó fẹ́ ní ìláyẹ o àwọn hmm. kan ní ẹja amúyàn kó má bàa dárúgúdù lẹ̀ torí pé a ti wo ohun tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ń gbèrò yìí pé tá a bá sì ti lọ ṣe adíje dupò mú tí a bá wa nù o àwọn hmm. ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n sọ̀rọ̀ yún ẹ wá gbọ́ nínú ojú ewé kìíní sí ìkẹrin ìwé ìròyìn ti The Punch tó jáde lónìí ìròyìn ẹgbẹ́ òṣèlú kan náà rèé tó wà ń bẹ̀ wọ́n ní Ọ̀yọ́ APC wọ́n ní pẹ̀lú ìpàdé tí wọ́n ṣe àwọn ọ̀rọ̀ kan ń bẹ ń bẹ tó jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ń bẹ ni wọ́n ti lọ fa ẹni tí yóò jẹ́ akọ̀wé àpapọ̀ wá bẹ́ẹ̀ sì rèé àwọn ìpàdé àwọn gómìnà gómìnà tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ fa àwọn òkúrò ọ̀rọ̀ kan yọ débi pé nǹkan fi rú tí ó sì rọ̀ṣọ̀m fẹ́gbẹ́ òṣèlú APC àmọ́ lẹ́kọ̀ọ́ àwọn agbèfọ́nba wọ́n mà mú ẹni tó wà wàkúwà ní ìgbà wọ́n sì mú i pé o a gbẹ́sẹ̀ lé a ti gbẹ́sẹ̀ lé ọ̀kadà tó gùn nítorí pé a ti fòfin dè yín ẹ gbọ́dọ̀ wàwàkuwà ẹ sì gbọ́dọ̀ dé àwọn agbègbè báyìí kí apá tí wọ́n gba ọ̀kadà ń di wọn jẹ́jẹ́ mọ̀ pé ogun òkò ni wọ́n lọ̀ṣẹ́ wọ́n sì kó òkò bọ àwọn agbèfọ́nba wọ́n sọ òkò lù wọ́n débi pé àwọn òṣìṣẹ́ agbèfọ́nba tí wọ́n sọ lóko wọ́n wà lọ́sibítù báyìí ẹsẹ̀ kan ayé ni wọ́n sì wà ọlọ́run ṣàánú o. tó ojú ìwé kẹsàn Vanguard ẹnìkan ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2023 kọ́lọ́njọ́ kó sọ ẹ̀mí wa Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe <laughs> egun ṣoṣo ti parí <laughs> ké APC. Ah, òpó kan nu ẹgbẹ́ òṣèlú APC hmm. tó pé orí oyè lórí tòun náà àti pé orí adé lórí òun òun ò di ààrẹ lẹwa Nàìjíríà ti sọ ní Ilé Ifẹ̀ ní ààfin Ọ̀jájá pé ẹ wò ẹ wò mí dáadáa mo dúró rè hmm. awọ tèmi kájú lù kódà tẹ́ ẹ bá gbà mí láàyè lọ́dún 2023 èmi ni màá tukọ̀ ilẹ̀ wa nàìjíríà dé èbúté yíyanjú ìbẹ̀ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard. omi ìtúwárẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń lọ gbé hunuhunu hunuhunu àwọn ò fege ìròyìn kiri wípé mo fẹ́ díje dupò lẹ́ẹ̀kẹta láti ṣe ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ kọ́kọ́ mi kẹ́ ẹ sì fi ọ̀rọ̀ yìí tì í èmi ti fi àlùkùránì alápọ̀nlé búra Hmm. wàláì ìní díje dupò lọ́dún 2023. twenty three muhammadu buhari ń lọ sọ o ó ní èmi gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ lèmi náà ń gbé etí mi ò di pé mo tún fẹ́ díje dupò lẹ́ẹ̀kẹta hmm. ni mo ṣe fẹ́ da ojú òpó rú mọ́ ẹ mọ́ olóṣèlú tó kù kò hmm. o ọwọ́ mi rèé o funfun nẹ́nẹ́ láì wọ gílọ́ọ̀fù. mínísítà torí sọ̀rọ̀ epo rọ̀bì lábẹ́lé àti àwọn nǹkan àlùmọ́nì tọ́jọ́ mọ́ tìfẹ́ silva ti sọ lánàá pé bówó epo rọ̀bì lọ́jà àgbáyé ṣe gbẹ́nu òkè kò pélé wa nàìjíríà o ó ní epo kan ní brent ló ti fò sókè tó ti di bíi àgbá kan tí wọ́n mọ̀ ta ní ọgọ́rùn-ún ó lé mẹ́ta owó dọ́là àá ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ọgọ́rùn-ún ó dín mẹ́rin owó dọ́là ni wọ́n ń ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ mínísítà ọ̀hún ní kápọ̀ wà láàrin àádọ́rùn-ún àti bíi àádọ́rin sí àádọ́rùn-ún sí àádọ́rùn-ún ìbá pé hmm. ló lè pé nàìjíríà <laughs> kò yé mi. ṣùgbọ́n ṣe tó ti wá lé yìí. tó ti wá ní one hundred and three wọ́n ní kò fẹ́ pé wa ṣégbà yẹn ló yẹ kó pé wa ni àbí kò yẹ kó pé wa. kò yẹ kó pé wa ni. one hundred and three ah, nígbà tó gbé ọ̀rẹ́ rẹ̀ ra ọkọ̀ ní òkè òkun eh. ó rí i pé bóun ṣe rà á hmm. ó wọ́n díẹ̀ hmm. bó sì ṣe gbé débì báyìí tí ó bá ta fún ọ. yóò ta lọ́wọ́n ok hmm, kò pé ó mọ̀ pé a ní rìfànárì. Ah, a ní ọ̀kan bẹ lérò wa. tí o fi pé wa nù tó tiẹ̀ wá ń kogi ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ni. ẹ jẹ́ àdójú ọjà ọjà yìí. ajá balẹ̀ ajá balẹ̀. hello Tekno olóhùn iyọ̀ mo ti rí gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ mèremère ló ń bẹ ní ìkáwọ́ rẹ̀ fún ti àyájọ́ olólùfẹ́ ọdún yìí àní mo tún gbọ́ pé Lateef Adédìméjì láìjọ máa wà láwọn ibùdó ìtajà Solar Telecoms fún onírúurú ìfàtójọjú lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ń ti lè ṣe Tekno wá. bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi. tuntun ti dé o. Solar Telecoms tó ń ta ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ Tekno ni yóò máa fún yín ní àǹfààní ìdúnàdúrà tó dára jùlọ lórí àwọn ìbánisọ̀rọ̀ tá a gbé jáde láti iléeṣẹ́ Tekno lórí ìpolongo ìfà ti Tekno Show Me Love promo tó ń lọ ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́. nípa ìkéde ìfà yìí ó lè jẹ̀bú television set microwave oven ohun ìdáná onígáàsì washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn bí o bá ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti tecno bẹ̀rẹ̀ láti àsìkò yìí títí di parí oṣù kejì tá a wà yìí latif adédìméjì fúnra rẹ̀ yóò máa wà níkàlẹ̀ ní solar telecoms fún ìyíkoto oríire tó máa gbìnà zero eight zero six seven three seven one six seven seven tàbí zero eight zero two five three three five one six eight àdéhùn àti àjọ àjọsọ wàṣà o. Summit University of uh, The University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication. Summit University offer provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Management, Anamsa. ọlọ́run ògo rẹ kì í ṣe tẹlòmíràn. bí ògidì agbára ìfàmìlóye ìpè àpòsùn ọláyẹmí ọmọ elédùnmarè ti ṣe ń já ìdè pàtì náwó ìṣẹ́gun sínú ayé oníkojúpo ènìyàn lórí òkè ibùdó jésù city for all the nations òpópónà ẹrùn mú ìbàdàn bẹ́ẹ̀ ló tún pàṣẹ àlùyọ fún ẹ̀mí títayọ láti pàṣẹ àṣẹ ìfàmìlóye àlùyọ ìbùkún olúwa ó tún ti ṣe tán ó fẹ́ fọ̀ lákọ̀tún nínú ìpàdé aṣẹ́gun ọlọ́jọ́ mẹ́ta tó sun máàtì tó ń bọ̀ lọ́nà yìí ìfàmì òróró yàn fún àlùyọ ìbùkún lágbà kórí ẹ̀ anointing for the financial breakthrough ó máa lékenkelekenka aago méjìlá ọ̀sán thursday march three títí di àfẹ̀mọ́júmọ́ saturday march five twenty twenty two tàwa yìí ló máa wáyé o lórí òkè ibùdó jésù city tó wà ní òpópónà ẹrùnmú ọ̀nà ìwó sí ìbàdàn nìbàdàn irúfẹ́ àǹfààní ìpàdé àdúrà bí èyí èèyàn ò gbọ́dọ̀ míìsì ẹ̀ ó jẹ́ wá pàdé ọlọ́run tí bùkún ni gbé ni sókè tayọ jẹ gbẹ lọ lójú ẹlẹ́gàn nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀ àpọ́sù ọláyẹmí wonder palace tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo prolec ládojúkọ mọ̀lẹ́tì air bridge nìbàdàn zero nine zero forty five forty five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlẹsẹdẹdẹ ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọmí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán wáyé dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ mọ́rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fóńtẹ̀lù ni ó sì tún wà ńlẹ̀ lọ́jọ́ ni wọ́n wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọmọbí àtàlẹ́ ìṣedédé ọmọkùnrin lọ́dún olólùfẹ́ lára àwọn tí ó dá wa lẹ́kọ̀ọ́ ni comrade kẹ́hìndé akínyẹmí lẹ́tọ̀ọ́ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. ìṣòro aṣẹ́gun ìṣòro aṣẹ́gun. àwọ̀ mi lẹ́wù ògùn wá bọ́ aṣọ ẹ̀gàn kúrò olúwa mi yóò di. CAC òkè àlàáfíà lòyọ́là ń bàdàn lónìí ó tásìkò tó gun ayé rẹ̀ ńlá ti mọ́wá dúró. ó yẹ kí wọn náà kúrò lójú kan náà. kánà kàtàkà tó rí mi ká máa kọdún bọ̀rọ̀ nílé mẹ̀rẹ́ǹtì. ogun àìní ti wá sọ doni kàrà bí ajé lẹ́kùkú. ó gbàwẹ̀ gbàwẹ̀ ó yọ tán bẹ́ẹ̀ àwọn ọmọ wa jiyàn pé dádì ẹ̀yin kọ́ wà nínú fọ́tò yìí ìrònú ló sọ ọ́ dà bẹ́ẹ̀ wòmí ọ̀rẹ́ wa àìní rẹ̀ tó gẹ́ tó bá lè darapọ̀ mọ́ ìṣòro aṣẹ́gun ẹ̀ẹ̀kan lọ́sù tcac òkè àlàáfíà lòyọ́lá ìbàdàn sagbátẹ̀rù ẹ̀ jímọ̀ tó bá gbẹ̀yìn oṣù ní wáyé last friday of every month bẹ̀rẹ̀ látago mẹ́wàá alẹ́ tàfẹ̀mọ́jú pẹ̀rẹ́ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run ló ń dúró dè ọ́ pastor ea fọlọ́runṣọ́ coordinating two chairman pastor mo adéoyè assembly pastor àtọ̀pọ̀ àwọn ránṣẹ́ ọlọ́run míì tá a lè dákọ lórí òkè léríṣẹ́ praying ground ẹlẹ́dùnmọ̀kẹ́ ìyànàjíà ìbàdàn àrùn. jésù ń dúró dè ọ́ jésù ni olùgbàlà. tuntun ti dé o. àdìo gbogbo wa láti múlẹ̀ ẹgbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń ṣe ọ́. wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. ah òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o. ó mọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrú àtúnyẹ kà promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́ yìí. pàtíṣẹ́ revolution plus. ó tún revolution plus plus property tó ń talẹ̀ lóbó káàdì love is promo náà pélé yìí sẹ́yìn náà bá ti rọ̀kán lára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùrà bàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ fúlẹ̀tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine. ìrìn àjò afẹ́ pẹ̀lú kiss fly wà lọ ṣe bí ọba. àgbẹ̀ni european tó lè yí pẹ̀lú kiss fly. ọba gbogbo ẹbí lè lọ àwọn ọmọ lè lọ Albania Europe yàtọ̀ lèyí o. motors tún fàájò kayọ̀ pẹ̀lú ìrìn àjò afẹ́ tó ṣọmuṣọmu. gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀. oṣù kẹrin april lágbèrè o. yúròpù yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero eight zero eight six eight five six eight six eight. ẹ sì lè kàn sí wa ní nọ́mbà ten eighteen nineteen duncan plaza beside polaris bank oríta challenge ìbàdàn kings fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú kings fly wà lọ ṣe bí ọba ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun èrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ. bó o ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà ẹ àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february fresh títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó ti ra spark series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàárín àyájọ́ ọjọ́ valentine valentine àṣekágbà àríyá ojúkorojú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì mọ̀ fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbẹ̀ ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la let's go there. ọlọ́run ajá máa jẹ̀bi ràn mí lọ́wọ́ ìsọjí agbára ẹ̀mí mímọ́ holy ghost power crusade olúyọ̀lé àpò àti gbogbo agbègbè ẹ̀. ẹ̀mí ọlọ́run alàyè nínú ayé wòlíì olúfẹ́mi òní. fẹ́ ṣiṣẹ́ agbára. nípa sí ọ̀rọ̀. àkórí ìsọjí tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty two bí friday twenty five nínú oṣù kejìlá aago márùn-ún ìrọ̀lẹ́. when is world cup. nígbà tí ọ̀rọ̀ rẹ̀ dé. ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu àwọn wòlíì. bẹ́ẹ̀ mú gbogbo ọmọ ológun jáde kú ọ̀la àmọ́. nígbà tí ọlọ́run bá lo prophet samson. ilé sọmi pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ọ̀pẹ̀yẹmí madu. ẹ̀sítẹ̀ ọ̀pálẹ̀mọ́. tolú ìbí tó yẹ. táìwọ̀ ògùn bíi. Olúfẹ́mi. Máyọ̀ Wálì. Onísọjí ni Prọfẹ̀t Olúfẹ́mi òní. Open field United African Methodist Church Primary School. Ẹlẹ́ja Bọ́gbìn bus stop opposite Bovas filling station one Ìbàdàn la ó ti pàdé. Lọ́jọ́ Wednesday àti Thursday. Láago márùn-ún ìrọ̀lẹ́. Ìṣòro ni lọ́jọ́ Friday twenty five. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ o. CAC Mọ́tẹ́tọ̀ Pílà ló ṣàgbàtẹ́rù ẹ̀. Ní ọlọ́run pàṣẹ sọjí ìfún gbogbo ẹni tó bá wà ló máa ní tẹ́sítímọ́nì gbàgbẹ́ bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn ayé ẹni rọni lọ́rùn. I have a dream Edu Consult ẹ̀kọ́ advanced level Cambridge JUPEB àti IJMB tó fi mọ́ NAPTEP ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí Edu Consult báyìí ní Communication House Fast Fast Junction ní Gbági Old Ife Road Ìbàdàn tó fi mọ́ Aṣí Annex tó wà ní LOARM Court Aṣí Bódìjà Junction Báṣọ̀run Ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dógun ọ̀nà àbáyọ rèé Cambridge, IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP e and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride kò sí tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì lọ́kọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o sì gba plọ̀tì kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó pe zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o bí mo bá ń sọ̀rọ̀ ọlọ́run àṣàjọ. já balẹ̀ já balẹ̀. tọ́ aládìsá. ọ̀ya hmm, ọ̀ya ah. ọ̀rọ̀ tó kan torí tẹlẹ́mù eh, eh, eh. ọ̀rọ̀ tó kan gbogbo àgbáyé ni kò jẹ́ ká fi. àmọ́ gbogbo nǹkan tí Russia ń dánwò yìí wọn ò lè hmm. dánwò pẹ̀lú ìlú wúlọ́mọ́wọ́ wúbọ̀ o. lúwo. ìlú wúlọ́ wúbọ̀. Ah, ok ah. gbogbo tí Russia ń dán o hmm. wọn lè dán o ah, pẹ̀lú. mo trust ilẹ̀ dà ilẹ̀ bàbá mi. Hmm. Hmm, wọn lè dán o pẹ̀lú èrúwà. ìṣe ilẹ̀ èrúwà ni ilẹ̀ bàbá mi. <laughs> bíbẹ̀ wọ́n ti bí ọ. ibẹ̀ ni wọ́n ti bí ọ ìmọ̀ yọ kan ilẹ̀ bàbá mi mo dapọ̀ n ò lè dán irú nǹkan tó ń wú ń ṣe yìí wò pẹ̀lú ilẹ̀ bàbá mi. omi ló wà ń wájú ẹ̀. kí n mú sí i. mú sí i kọ́ ọ̀ka ròyìn tọ̀ <laughs> ọ̀rọ̀ ilẹ̀ Russia àti Ukraine ohun tó wà ńlẹ̀ báyìí báyìí Ọlọ́run nìkan ni kò ṣàánú o wọ́n ní lóòótọ́ eyín àtàwọn wọn súnmọ́ra wọn pẹ́kípẹ́kí wọn a sì máa jà ńgbà míì Russia àti Ukraine àwọn méjèèjì tímọ́tímọ́ ni wọ́n jọ súnmọ́ra wọn kódà ẹnu olórobodè ara wọn wọnú ara wọn bí ọ̀nà méjì tó sì jẹ́ pé ọ̀rẹ́ ni wọ́n jọ ń bábọ̀ tẹ́lẹ̀ àfi bí tí èlàbùkù kan ṣe páàkì sáàrin wọn tó wá di gbàsgbòs lásìkò tá a wà yìí ibi tó wá kàn wájú gbọ̀ngbọ̀ngbọ̀n bẹ̀ àti ń gbọ́ pé èrò ìbọn àdó olóró àtàwọn nǹkan búkú míì bí ọṣẹ olóró tí wọ́n ń lò fúnra wọn ó ti ń lọ tí ẹ̀mí àwọn èèyàn sì ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn tí gbogbo ìlú sì wà lórí àlàáfíà yìí pé àdúrà tá a máa gbà ni pé kí àlàáfíà túbọ̀ jọba nílẹ̀ bẹ̀ àwọn ọmọ wa tí wọ́n wá gá sọ̀hún tí wọ́n lọ kàwé àwọn rèé o ẹ̀bẹ̀ ni wọ́n ń bẹ ààrẹ Muhammadu Buhari tòun ti ìṣàkóso rẹ̀ pé tó ẹ dákun dábọ̀ ẹ wá gbà wá kalẹ̀ ibi tí àwọn há sí rèé o wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n lọ kàwé ní Ukraine ni wọ́n ti há sọ̀hún látìgbà tí ìlú ogun ti ń dún láàrin ilẹ̀ Ukraine àti Russia pẹ̀lú bí àdó olóró ṣe ń lọ lọ́tún tó ń lọ lọ́sìn tí ẹ̀mí àwọn èèyàn tó sì ti ń bá rìn wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ń kàwé nílẹ̀ ukraine àtàwọn ẹlẹgbẹ́ wọn míì náà tí wọ́n wá láti àwọn orílẹ̀-èdè míì nílẹ̀ adúláwọ̀ náà sọdún ẹ pé ha orílẹ̀-èdè nàìjíríà àwọn tí ẹ mọ̀ pé àwọn ọmọ tí wọn ò ní pẹ́ bọ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ aláṣẹ torílẹ̀-èdè àwọn ìgbà wo ni wọ́n wàá kó àwọn wọn ní ohun tó sì fa ni pé wọ́n ń wo orílẹ̀-èdè wa nàìjíríà pé òun ni giant of africa ó nífọ̀n ó léèkán débi pé yóò lágbára àti wá sáré kó àwọn ọmọ rẹ̀ ní yàjóyàjó wọn ní ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan tí wọ́n láǹfààní àti lè yọkẹ́ṣẹ́ jáde kó ní ibùdó tí wọ́n wà Poland ni wọ́n ń ságbà lọ hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ yìí pé ẹni orí yóò dilé ń pé ńgbà wọ́n bá dé láti wá kó àwọn ibẹ̀ làwọn bá jáde akẹ́kọ̀ọ́ wa kan Àǹjọlá Olúwa èrò Philip wọ́n ṣe ní àlàyé pé ogun àtàwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà míì tí wọ́n ń lọ bíi àádọ́rin níye ń ló jẹ́ pé wọ́n ti gá tí ò tiẹ̀ sí ibi tí wọ́n bá jáde wọ́n sì wà ní agbègbè Lviv hmm. léè tó wà ní ìwọ̀ oòrùn lẹ̀ Ukraine ó wá jẹ́ ibi tó jẹ́ ẹnu ààlà bodè láti ilẹ̀ Ukraine sílẹ̀ Poland wọ́n ní ah. ibẹ̀ ni làwọn náà há sí wọ́n ní àwọn kan náà tún wà tó jẹ́ pé ìrìn tí wọ́n rìn ó ń lọ bíi máìlì ọ̀ọ́dúnrún láti Ukraine sí Kiev wọ́n ní gbogbo ìdúnpàmù àdó olóró tó ń dùn àwọn tí ẹ̀họ́ kọ́ láyè sá díẹ̀ pẹ̀lú ẹsẹ̀ náà ni wọ́n fi rìn o tí wọ́n sá lọ sí agbègbè ibi tí wọ́n wà wọ́n nígbà tí wàhálà ti dé kò sí ọ̀nà kan tó jìnnà mọ́ lójú wọn àmọ́ ibi tí wọ́n ń lọ náà kí ni ìdánilójú yìí pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá wọn wọ́n ní wọ́n tún gbìyànjú nígbà wọ́n débì kan pé káwọn tẹ̀ fi ike ìgbowó atm káwọn fi gbowó lẹ́nu rin wọ́n ní pàbó ni wọ́n ní gbogbo àwọn atm machine kankan wọ́n ní kò ṣiṣẹ́ ńgbà tí atm machine ò sì ṣiṣẹ́ ńbo làwọn ò gbèrí owó pé báwọn bá tẹ̀ tún sọdá sílùú mi àwọn aláǹfààní àti rí owó fi wọ ọkọ̀ wọ́n ní bí wọ́n ṣe há lọ rèé o àwọn nǹkan tó yẹ kó jẹ́ bí ẹ̀rọ ìkànsíra ẹni tí wọ́n tún lè fi kàn sí ni wọ́n ní gbogbo ẹ̀ náà ó di wá pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ti kọlù ó ṣe àkóbá fún bí wọ́n ó ṣe máa bá àwọn ọmọ òun sọ̀rọ̀ wọ́n ní ní kúkúrú èdè nǹkan gbóná jejeje fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n gá sílẹ̀ ukraine látàrí ìlú ogun tó ń lọ láàrin russia àtilẹ̀ ukraine wọ́n ní àwọn èèkàn kògbò lágbàáyé kan tí wọ́n ń sọ̀rọ̀ pé ẹ dákun dábọ̀ yàtọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó wà ń bẹ̀ tí wọ́n wà nínú kò bá òlé tí àlàáfíà ò jọba ń bẹ̀ tí ọkàn wọn ò sì balẹ̀ yìí àwọn tó ní wọ́n gan tí wọ́n wà ń lé gan inú òfòòró ẹ̀mí àti ìpayà ńlá ni wọ́n wà kíjọba àpapọ̀ má sùn kó tètè gbé ìgbésẹ̀ kan má kíá lórí ọ̀rọ̀ ẹni tó ti fi ìgbà kan àná rí jẹ́ olùdarí àgbà fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ti ń bẹ nílẹ̀ òkèrè ọ̀jọ̀gbọ́n Bọ́lá Akíntẹ̀rínwá nígbà bàbá sọ̀rọ̀ ó ní ẹ̀ kò lè yà mí lẹ́nu fúnjọba orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti ṣe nu wọ́n ní irú àwọn nǹkan báyìí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yóò máa wá fà ńlẹ̀ bí ọ̀kùn bí ọ̀kùn tọ́jú ó fi lọ lórí nǹkan tó sì jẹ́ pé àwọn ọmọ tó wà lọ́hùn ọkàn wọn ò balẹ̀ wọ́n ní ẹ lọ wo àwọn orílẹ̀-èdè míì kí apá ní kété tí nǹkan yìí ti ṣẹlẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ pàápàá tí wọ́n fi máa lọ kó àwọn ọmọ wọn wọn ní ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè pa wọn ṣẹ̀ṣẹ̀ gbé kọ́mítì kan kalẹ̀ tí ó ṣẹ̀ máa ṣe àtò lórí ẹ̀ wọ́n ní ah Nigeria government orúkọ tí wọ́n hmm. sọ oríkọ̀ ìjọba alẹ́ Nàìjíríà ẹnu mi kọ́lẹ́ mm. ti gbọ́ pé ìyàbálẹ̀ la àlùbáríkà lónìí bẹ́ẹ̀ bá dojú ewé kejì ìwé ìròyìn the punch ẹ bá kú dúgbò ẹ̀rọ ọ̀nbẹ ṣùgbọ́n wọ́n ní kí ló dé hmm. Ukraine Russia níbo nìkọ́ kí ló lè fa gan. ojú ìwé ogun ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ ni wọ́n ti túṣu désàlẹ̀ kòkò ń tó fa gan tí ilẹ̀ Russia fi ń gbójú agan sí ilẹ̀ Ukraine ibo ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé kí ló fà á tíṣẹ̀lẹ̀ yìí fi ṣẹ̀ torí pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú wọ́n ní irú ogun tá à ń gbọ́ láwọn apá abìkan nílẹ̀ wa nàìjíríà pàápàá jùlọ bí ilẹ̀ russia ṣe kọlu ilẹ̀ ukraine lánàá thursday tó sì jẹ́ pé ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ti sọnù wọn ni bílẹ̀ russia ṣe ń dáná yá wọn látòrí omi ni ó ń dáná yá wọn lórí ilẹ̀ kódà tójú òfurufú náà ò tún gbẹ́yìn wọn ni kàkà kòkò ni àwọn àdó olóró ń bọ́lẹ̀ bí ìgbà tí òjò ń rọ̀ tó sì jẹ́ pé yóò ti tó ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà ogun àgbáyé kejì nírúfẹ́ àwọn àdó olóró yìí ti dún gbẹ̀yìn lágbàáyé níbikíbi wọ́n ní ẹnu àlà Russia ti ti Ukraine ó gbóná jejeje ẹni orí yọ ó di lé ni láwọn apá àbìkan nílẹ̀ Ukraine náà wọ́n gbàlejò ọ̀ràn torí pé òru gànjọ́ òun ni Russia fi bẹ̀ wọ́n wò tó sì jẹ́ pé ohun tó fi ń bẹ̀ wọ́n wò ó kọjá ẹ̀mí wọn wọ́n ní bí Russia ṣe bẹ̀rẹ̀ sí ní dárayá wọn yìí òun làwọn àjọ àgbáyé náà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kódà nígbà ààrẹ ilẹ̀ Ukraine yọ sọ̀rọ̀ ó ní kò yàtọ̀ sí bí Nazi ilẹ̀ Germany bó ṣe bẹ̀rẹ̀ ogun àgbáyé kejì nígbà náà ó ní ohun tí Russia ṣe fi hàn pé ẹni ibi gidi ní ìlú yìí ó sì ń fẹ́ kí ilẹ̀ Ukraine kó ṣàwà ní abẹ́ rẹ̀ kí òun máa jẹ gàba lé ni ó ní kò fẹ́ fi àyè lẹ̀ fún Ukraine pé ó lè dá hmm. ààrẹ ilẹ̀ Ukraine ti wá ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ pé ẹ̀dẹ̀ hámọ́ra ogun o ẹ̀dẹ̀ hamúra ogun torí pé ẹ̀ẹ̀kan lọmọkùnrin ń kú ó ní tàbá sì rí ẹnì kankan nínú yín tó wù láti kojú ogun yìí á gbé ohun ìjà fún un kí òun náà bọ́ síwájú kálíbà àgbà orílẹ̀-èdè wa ńlẹ̀ lọ́wọ́ ilẹ̀ Russia ó ní tàbá wá rí àwọn èèyàn míì náà tó jẹ́ pé èrò ọkàn wọn ó bá tiwa mu àti pé wọ́n ní ẹ̀rí ọkàn nílẹ̀ Russia ó yẹ kí wọ́n túyáyà túyáyà jáde nì kí wọ́n sì ké sí ìjọba wọn pé ohun tí wọ́n ń ṣe yìí kò dáa wọ́n ní ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ Russia náà ló ti tú jáde lóòótọ́ tó ní kálukú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún ìjọba orílẹ̀-èdè Russia pé ń tẹ́ ṣe fúnlẹ̀ Ukraine wọ́n ní kódà wọ́n ní oríṣiríṣi orin ni wọ́n ń kọ wọ́n fẹ́ẹ́ tó bí ẹgbẹ̀rún méjì láti bí aago méjì ni wọ́n ti jáde ẹgbẹ̀rún kan wọ́n ní bí aago méjì òru ni wọ́n ti jáde síta tó ní kálukú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n pé ohun tí Putin ti ń ṣe ààrẹ Russia tó ń ṣe sílẹ̀ Ukraine kò bójúmu tó ọ̀dà o kí ló fa wàhálà yìí láàrin ilẹ̀ Russia àti Ukraine níbo ló ti ṣẹ̀ wá Nigeria Tribune túṣu désàlẹ̀ kòkò lójúwé ogún ìwé ìròyìn Nigeria Tribune wọ́n ní ní oṣù àkọ́kọ́ ọdún tó kọjá January lọ́dún tó kọjá ní ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky ló ní ilẹ̀ Amẹ́ríkà ẹ̀ dákun Joe Biden ààrẹ ẹ gba Ukraine náà láàyè kó darapọ̀ mọ́ ẹgbẹ́ ikọ̀ kan tó jẹ́ tológun tí máa ń dáàbò bo àwọn apá àbìkan nílẹ̀ àgbáyé wọ́n ní wọ́n pè wọ́n ní North Atlantic Treaty Organization NATO wọ́n ní nítorí pé Ukraine ní òun fẹ́ darapọ̀ mọ́ NATO yìí ó kọ́kọ́ bí ilẹ̀ Russia nínú wọ́n ní kíá ni ilẹ̀ Russia ti bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọmọ ogun ló fi ń ṣọwọ́ sí ẹnu bodè Ukraine tí ó sì ti bẹ̀rẹ̀ sí ní gbáradì lójú wọn pé ẹ̀yin ẹ lọ join NATO kẹwàá wòran wò á fojú yín hàn ìmọ̀ wọ́n ní Russia ò fẹ́ kí Ukraine lọ sí NATO wọ́n ní torí pé ó wò pé bí Ukraine bá lọ sí NATO a pé Ukraine náà ti darapọ̀ mọ́ àwọn ọlọ̀tẹ̀ hmm. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹni bá mọ̀wé ìtàn yóò mọ̀ pé ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Russia bí ìgbà tí àwọn méjèèjì kì í fẹ́ ríra wọn sójú ni orogún ìgbà pípẹ́ ni wọ́n àti pé ohun tó bá fi lè mú kí Ukraine tó ń pa ààlà pẹ̀lú Russia bá lọ darapọ̀ mọ́ NATO NATO sì ní ilẹ̀ Amẹ́ríkà ilẹ̀ Canada àtàwọn ilẹ̀ kan tó làmìlaka nílẹ̀ Europe ni wọ́n kóra wọn jọ tí wọ́n pé àwọn ọmọ jẹ́ NATO ohun tó sì fi kóra wọn jọ ni pé wọ́n rí i pé ilẹ̀ Russia láka kì ó sì dúró re wọ́n ní àwọn fẹ́ gbójú agantí kí àwọn sì dáàbò bo ara wọn lọ́wọ́ Soviet Union tí wọ́n ń jẹ́ ńgbà náà wọ́n ní NATO yìí àwọn ọmọ ológun ló kóra wọn jọ síbẹ̀ ohun tí wọ́n sì fẹ́ ṣe ni pé kí gbogbo àwọn orílẹ̀-èdè tó kóra wọn sábẹ́ NATO yìí kí wọ́n rí i pé àwọn jàjàgbara láti bọ́ lọ́wọ́ Soviet Union àti pé àwọn ọmọ kíra wọn lẹ́yìn bí ilẹ̀ Soviet Union bá fẹ́ gbógun ti ẹnìkan tàbí ó fẹ́ kọlù ẹnìkan wọ́n ní látìgbà náà òun nínú ti bẹ̀rẹ̀ sí ní bí ilẹ̀ Russia tó ti sọ fún ilẹ̀ Ukraine pé kọ́mọ̀dàn wò hmm. wọ́n ní December oṣù kejì lọ́dún tó kọjá wọ́n ní ó ní ilẹ̀ Amẹ́ríkà náà ti bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn kẹ́fín pé ilẹ̀ Russia fẹ́ dàn kankan wò pé yọ ìyàbọ̀ ilẹ̀ Ukraine tí ààrẹ Biden sì bẹ̀rẹ̀ sí ní ṣe kìlọ̀kìlọ̀ pé tó bá ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé àwọn fi kélé òfin gbé oríṣiríṣi nǹkan làwọn ó sì ṣe sí wọ́n ní kì í ṣègbà àkọ́kọ́ rèé o tilẹ̀ Russia àti Ukraine tí wọ́n fẹ́ ní wàhálà bíi fàákájà wọ́n ní ó ti ṣẹlẹ̀ rí lọ́dún 2014 náà tó jẹ́ pé àwọn kan tó jẹ́ bíi ikọ̀ ọlọ̀tẹ̀ tí wọ́n wà lẹ́yìn ààrẹ Putin tí àwọn náà ní wọ́n já ilẹ̀ Ukraine gbà <clears throat> lápá ìlà oòrùn rẹ̀ tí wọ́n sì jà títí tí wọ́n fi ẹ̀yìn ọmọ ogun àwọn ọmọ ilẹ̀ Ukraine tí wọ́n fi janlẹ̀ wọ́n ní nígbà náà Russia ti ní òun ó fi ojú Ukraine hàn èèmọ̀ ó sì fi hàn èèmọ̀ débi tó lápẹẹrẹ lọ́dún 2014 ọ̀hún wọ́n ní àmọ́ wọ́n pẹ̀tù sí aáwọ̀ tó wà láàrin wọn torí pé ẹgbẹ̀rún mẹ́rìnlá ńlẹ̀ mi tó sọnù wọ́n ní kódà ilẹ̀ Russia àti Ukraine náà tún fọ́ sí ìwé àdéhùn àlàáfíà tí wọ́n ní nǹkan kan ò ní ṣẹlẹ̀ mọ́ wọn sì ní rí wàhálà mọ́ bí wàhálà yìí ṣe tún wá bẹ̀rẹ̀ sí ní rú gẹ́gẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yìí òun ni kò fẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní láti ìgbà tí ilẹ̀ Ukraine ti ń ṣe pẹ̀lú àwọn European Union òun nínú ti ń bí Russia ó ní torí pé tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn tó bá mọ̀ tán wọ́n mọ̀ pé Ukraine wà lára Russia tẹ́lẹ̀ fọ́pọ̀lọpọ̀ ọdún kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ja ọjà gba òmìnira lọ́dún 1991 ṣe mọ̀ pé nígbà tí USSR tó pín yẹlẹyẹlẹ òun ni Ukraine náà ya lọ tóun náà sì fẹ́ dá dúró wọ́n ní látìgbà tí ààrẹ ilẹ̀ Ukraine ti wá ń sọ pé kóun farapọ̀ mọ́ NATO NATO ọ̀hún tó sì jẹ́ bí igun ti ilẹ̀ Amẹ́ríkà Amẹ́ríkà àti Russia kì í sì ríra wọn lójú àtìgbà náà òun ni wàhálà ti wà tí Russia gbàgbọ́ pé Ukraine fẹ́ lọ fẹ̀dí àwọn síta ni àti pé ó ń darapọ̀ pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ ààrẹ Ukraine mo ṣe sọ lẹ́ẹ̀kan òun náà ti kéde o pé ẹnikẹ́ni nílẹ̀ Ukraine tí ó bá wò pé àyà àwọn di láti lọ kojú ogun Russia kó bọ́ síta o wọ́n ní kí àwọn sì gbé ohun ìjà fún kóníkálukú mọ̀ pé òun á dáàbò bo ẹ̀mí rẹ̀ káwọn dáàbò bo orílẹ̀-èdè àwọn dáàbò bo ẹ̀mí àwọn àti ìran tó ń bọ̀ lọ́wọ́ Russia tó fẹ́ mọ jẹ gàba lé àwọn lórí wọ́n ní ẹni tí ò bá sì tí ì sí sọ tí ó jẹ́ pé òtítọ́ wà nù rẹ̀ tí ò tí ì sọnù hmm. tí ẹ̀rí ọkàn rẹ̀ ò tí ì yọ sọnù kó ní kálukú ó dìde láti tako ilẹ̀ Russia tó fẹ́ mọ fín àwọn lápè wọ́n ní Biden ti wá gbé ìgbésẹ̀ ní kánmọ́kíá àná tọ́sídẹ̀ẹ́ nígbà tí ilẹ̀ Russia ti dán ìdánkùndánwò sílẹ̀ Ukraine náà ti gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá tí ó jẹ́ tilẹ̀ Russia tó wà nílẹ̀ Amẹ́ríkà wọ́n ní wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní fi kélé òfin gbé wọn láwọn ọ̀nà gan tọ́pọ̀ gan kódà àwọn òròyìn míì tó ń jáde ó fi hàn wá pé ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà náà láwọn ò ní káwọ́ bọ́ tán o wọ́n ní àwọn ọmọ ilẹ̀ nàìjíríà tó ti tàn sí ilẹ̀ Ukraine àwọn rí i pé wọ́n dóòlẹ̀ mí wọn wọ́n gbé padà kódà ẹ̀yà ìgbò náà sọ̀rọ̀ pé yóò tó bí ẹgbẹ̀rún mẹ́ta àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó jọmọ nàìjíríà tó jẹ́ ti ẹ̀yà ìgbò tó wà ńbẹ̀ tó ti há sí Ukraine ẹ dákun o ẹ lọ bá wa kó àwọn ọmọ wa wálé o bí làwọn bá ṣe é gbé èèyàn máa gbé làlá èmi ìtúre o lórí ọ̀rọ̀ ilẹ̀ Ukraine àti Russia àwọn akẹ́kọ̀ọ́ kan nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n rí ṣe fún wọn lórí e, ìtọ̀nà ti WhatsApp wọ́n ń jẹ́ kó di mímọ̀ gbangba gbangba yìí pé lára àwọn pápákọ̀ òfurufú kan tó wà lọ́hùn tí wọ́n ń lò tán pè ní Boris Pills International Airport wọ́n ní wọ́n ti yin àdó olóró síbẹ̀ tíyìn náà ti dún wọ́n ní kò sì jìnnà síbi táwọn ń gbé ń tàwọn débi pé bẹ́ẹ̀ bá tiẹ̀ ló ń sáré lọ sí pápákọ̀ òfurufú kó lọ wọkọ̀ bàálù pàjáwìrì hmm. ṣebí pápákọ̀ òfurufú ọ̀hún náà ni wọ́n ti yin àdó olóró sí yìí débi pé ọkọ̀ bàálù kò tiẹ̀ ní lè lọ lọ sósìn kó tó di pé yóò gbé rárá kò ní ṣeé ṣe fún un akẹ́kọ̀ọ́ kan náà tó tún jẹ́ pé wọ́n porúkọ tiẹ̀ ní Victoria Adédayọ̀ òun wà ní ìpele àṣekágbá láti parí lọ́hùn fẹ́ẹ́fẹ́ náà lọ́jọ́ tó máa lò tó kù ó ní àwọn ò tiẹ̀ wá mọbi tí àwọn á sá sí ìwé àṣẹ tó sì wà lọ́wọ́ àwọn ó lójú ibi tó gbé àwọn wọ̀ kì í ṣe ìwé àṣẹ tó jẹ́ pé èèyàn kàn lè fi fòwọ́ orílẹ̀-èdè kan nífòkúfò ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí wọ́n sọ̀rọ̀ agbẹnusọ wọn honourable Fẹ́mi Gbàjàbíàmílà ó ní àwọn ti pàṣẹ kí a mọ́sá wéré one two kí àwọn aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà kún ètè gbéra láti lọ kó àwọn ọmọ wa wálé àwọn kan lára àwọn tí wọ́n ń bá àwọn ọmọ iléègbìmọ̀ asòfin yìí sọ̀rọ̀ àtàwọn kọ̀ọ̀kan wọn ni ṣé bí kinní yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n ti ń gbọ́ tí kinní ọ̀hún ti ń rúgbó bọ̀ làwọn orílẹ̀-èdè tó kù ni wọ́n ti wá ń fa àwọn ọmọ wọn yọ pápápá ìwọ ìwọ ọkọ̀ iléyá nígbà tí wọ́n bá rójú tú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tán ẹ padà sí sùkú yín wọ́n ní látìgbà náà làwọn orílẹ̀-èdè tó kù kódà nílẹ̀ adúláwọ̀ ni wọ́n ti ń lọ ṣe àwọn ọmọ wọn kú òun bẹ̀ wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n kọ tí ọ̀gbọ́n yín wọ́n ṣe bí ìgbà tí wọn ò gbọ́ Gbàjàbíàmílà hmm. wa ní ìjókòó létà wọ́n pè ní ìjókòó pàjáwìrì àwọn ti ké sí gbogbo àwọn tọrọ kan gbọ̀ngbọ̀ngbọ̀n ó ní ọmọ ilégbèmọ ojúṣòfin kan Ahmed Munir ó ní ní ìjókòó lé lọ́jọ́bọ̀ Thursday àná ló pè pé pàjáwìrì tó sì kí ọ̀rọ̀ ti agbẹnusọ náà lẹ́yìn pé ẹ wá o ẹjẹ́ tètè lọ ṣe àwọn ọmọ wa ní gbogbo ọ̀nà wọ́n ní wọ́n ti wá ké sí àwọn kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ kàn wọ́n níbi olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ Alhassan Adodogunwa alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Buba Yakub ó ipe lónìí ọjọ́ ẹtì Friday wọ́n gbọ́dọ̀ fi orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ ní gbogbo ọ̀nà kí wọ́n sì lọ sí ilẹ̀ Ukraine láti lọ kó àwọn ọmọ wa wá wọ́n ní ẹ̀ wá gbọ́ ò bẹ́ẹ̀ ṣe ń lọ àtàlọ àtàbọ̀ àtowó tẹ́ fi kún àti gbogbo ẹ̀ pátá ẹ dá gbogbo gbèsè ẹ̀ sí ọrùn ilé aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn bóyá bùkátà ẹ̀ bí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ò bá tètè sanwó àwọn ṣe tán láti fi owó tàwọn láti fi gbé e nítorí pé ipò tí àwọn ọmọ náà wà ọkàn àwọn ò balẹ̀ ní ilé fún ìdí eléyìí ní kíákíá ìpè pàjáwìrì torí pé àkókò ìfàsìkò ṣòfò ó léwu lásìkò tá a wà yìí ó ń bẹ lójú ewé kejì ìwé ìròyìn the punch ọlọ́run bá aṣọ wọn láyé ọlọ́run ó ṣàánú wa hmm, gbàdúrà fàlàfíà Jerusalem àwọn tó bá fẹ́ yóò ṣe rere ẹjá mi gbàdúrà fún ilẹ̀ wa Nàìjíríà àti àgbáyé kí àlàáfíà ó jọba hmm. tó. So, ìròyìn kan bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nàìjíríà Tribune ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló sọ̀rọ̀ bí ìgbà téèyàn lu ògúlù túmọ̀ àyàn lórí òun lọ̀rọ̀ tó tí wọ́n sọ jáde ńbẹ̀ hmm. ààrẹ Muhammadu Buhari ni wọ́n kọjú ọ̀rọ̀ sí tí wọ́n sì sọ̀rọ̀ jágbajàgba ààrẹ Muhammadu Buhari ni wọ́n ní ó ti ń gapá tó sì ń kó ga sókè lórí pé àkàìmọye nǹkan amáyédẹrùn tí ìṣàkóso òun ti ṣe tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ń jẹ aládùn rẹ̀ wọ́n ní bí ààrẹ ò bá mọ ti ń ṣẹlẹ̀ nígboro kí àwọn èèyàn tí ọjà ẹlẹ́nu màrímà sọ kí wọ́n ètè mọ́ bun ààrẹ gbọ́ pé nǹkan rọgbọ nígboro torí pé pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ààrẹ ń sọ nígbà míì ń bọ̀ bá gbàlejò àwọn kan tàbí nígbà tí ó bá ráàyè sọ̀rọ̀ lórí tẹlifíṣàn ọjọ́ hmm. ń pé ààrẹ ò bó ṣe ń lọ ní ọjọ́ Tuesday wọ́n ní nígbà tó gba àwọn ikọ̀ kan láti ìpínlẹ̀ Kaduna ti emir ti Zazu Alhaji Ahmed Bamaili àti igbákejì gómìnà Hajiya Hadiza Balarabe tí wọ́n kó àwọn èèyàn sòdí ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ààrẹ bẹ̀rẹ̀ sí ní jábọ́ tí ààrẹ ń sọ pé tí ìbá ṣe ìṣàkóso òun àti ìgbarata tó ń gbarata lórí òpópónà mọ́rọ̀sẹ̀ ti ìbàdàn sẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n wà ní igun ìwọ̀ oòrùn gúúsù lẹwa nàìjíríà ẹsẹ̀ ni wọ́n bá fi máa rìn láti ìbàdàn lọ sí èkó hmm. lẹ́kọ̀ọ́ fẹ̀dírà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òpópónà mọ́rọ̀sẹ̀ tó sáré ṣe àti ti ọkọ̀ ojú irin nígbà tí ó sọ̀rọ̀ agbẹnusọ fún ẹgbẹ́ afẹ́nifẹ́re comrade Járe Àjàyí ló ní amọ̀dúpẹ́ lọ́wọ́ ààrẹ pẹ̀lú ìgbésẹ̀ kánmọ́nkóbó tó gbé lórí òpópónà márosẹ̀ Ìbàdàn sẹ́kù bí wọn tiẹ̀ tí ì parí ẹ̀ tán àmọ́ àwọn ọ̀rọ̀ àsọ àsọ jáàmù tí ààrẹ tún wá sọ kalẹ̀ níbẹ̀ yìí bí ìgbà téèyàn sọ àṣẹ orége pé ọpẹ́lọpẹ́ rélùwé àti òpópónà àwọn àkànṣe sí òpópónà tó ń ṣe ní ẹsẹ̀ ní àwọn tó wà níwọ̀ oòrùn gúúsù lẹwa nàìjíríà ìbáfimọ́ rìn àá kí ló lè tó tó bẹ́ẹ̀ ẹgbẹ́ ọ̀hún ní àwọn èèyàn tí mò ń lo rélùwéè tí ààrẹ ṣe péréte mọ̀ ni wọ́n wọ́n ní àwọn kan tiẹ̀ ní ìmọ̀lára pé ààrẹ ṣe rélùwéè bá ààrẹ ọ̀bá mọ̀ káwọn tètè máa sọ fún un wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ńgbà tọ́nà òun náà wà tí ọ̀dà náà àwọn èèyàn gbà láti máa lo ọ̀nà ọ̀hún Kama máa sọ pé ẹsẹ̀ láàfin máa rìn bí ìgbà tí èèyàn ń pọ́n ọ̀rọ̀ po ni wọ́n ní Mr President ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe gúúsù lẹwa Nàìjíríà kì í ṣe gbogbo bi òun ni rélùwé tẹ́lẹ̀ ń ṣeun ń ló dé hmm, Afẹ́nifẹ́re ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ẹ wò ó ọ̀rọ̀ kan náà tún wà tó jẹ́ pé olóyè ìsìnkú sílva ń lọ sọ̀rọ̀ ọ̀hún ló kọ ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà tó sì ń sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ kan táwọn fẹ́ gbé ní ẹkùn ti afẹ́fẹ́ gáàsì àti epo petro òróró ajé ah, ẹgbẹ́ afẹ́nifẹ́re ní ah, ẹ wàá mọ̀ gbọ́ ni ó ṣe wá jẹ́ pé ńgbà tó kù bíi oṣù mẹ́rìnlá kẹ́ kàǹkàrà yín kúrò lórí oyè ńlẹ́ wá tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti òróró ajé àti afẹ́fẹ́ gáàsì tó wá jẹ́ pé ẹ wá lẹ fẹ́ gbàwọn ìgbésẹ̀ kan àti ìlànà kan tẹ fẹ́ làálẹ̀ káyé lè bá dẹrùn fọmọ nàìjíríà ó ní àá gbogbo alamọ tó ń ṣẹlẹ̀ àbí ẹbú ìfọpo wa ti dẹnu kọlẹ̀ láti bí ọdún mélòó ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ò sì wá nǹkan ṣe sí i wọ́n ní tó bá pẹ́ lóòótọ́ níjọba gbàgbọ́ ní orí ti igun ti Eh, ọ̀rọ̀ torí sí petro ìyún epo epo rọ̀bì àtafẹ́fẹ́ gáàsì ah, àwọn ọmọ nàìjíríà bá ti mọ gbádùn rẹ̀ tipẹ́tipẹ́ ẹgbẹ́ afẹ́nifẹ́re wa sọ pé ọ̀rọ̀ kan tá ààrẹ tún sọ pé ńgbà tó wọn bá kúrò lórí oyè lọ́dún 2023 hmm, ogún rere ogún ìṣọ̀kan àti àlàáfíà ilẹ̀ wa nàìjíríà pẹ̀lú nàìjíríà tó ti dàgbàsókè ń lò wọ́n filẹ̀ wọn ni ah, <laughs> bóyá ni o. Hmm. bóyá ni o ojú ìwé kẹrin ìwé ìròyìn nàìjíríà Tribune ló wà. Tinubu ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ onírìṣà tí ilé Ifẹ̀ ó gbéra ó tún ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ wa ọbọ̀kun ti ilẹ̀ Ìjẹ̀ṣà kí ni wọ́n bá bọ̀ ńbẹ̀ ìgbésẹ̀ wo ni wọ́n tún gbé ẹjẹ́ àdójú ọjà ká padà dé ẹ gbọ́ gudugbe ọ̀rọ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ pàtàkì lọ́jọ́ ìbí láyé ọjọ́ pàtàkì mà ní. ọjọ́ àbí ni wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló fẹ́ ṣọjọ́ òbí a ó bá ṣe ní talárinrin ni kágbálù kágbàdo bá ṣàjọyọ̀ kábà gbégbá ọpẹ́ eob all white birthday bash gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú bàdàn títì ọ̀pọ̀ olórin òṣèré pèdè gbàgede adẹ́rẹ́pẹ̀kẹ́ ni lájọ mílíkì papọ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ ní monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì february twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bí eob gangan aago mẹ́ta ọ̀sán ni rẹ́kápẹ́t yóò bẹ̀rẹ̀ láti yóò sì gbòòrè gẹ̀jígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tébù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà pé zero eight zero five six six eight three one seven eight ẹni ìtòlúṣẹ́gun bámidélé all white birthday bash eob mọ̀ multi concept nigeria limited ló package ẹ̀ bí mo bá sọ̀rọ̀ ọlọ́run kàṣálẹ́ o. ẹ sọ pé mo ti dé. ìṣọwọ́ àdúrà lórí òkè aláṣeyọrí ọ̀jẹ̀dẹ̀jì kejì nítòsí mọ́níyà lójú ọ̀nà sẹ́yìn kò ṣeé ṣàkàwé. àwọn áńgẹ́lì ọ̀run tún ti wá ń sọ̀kalẹ̀ lákọ̀tún báyìí. pẹ̀lú bí wòlíì ṣe wà nínú àwẹ̀ ẹlẹ́ẹ̀kan lọ́dún. bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejì. àṣírí ogun ayé to round off covenant fasting of a true prophet of the most high God is important for you to attend twenty fifth 26 twenty sixth and twenty seventh february twenty twenty two ọjọ́ tó parí yẹn yóò lágbára jù aago mẹ́ta ọ̀sán ni kí gbogbo ènìyàn ti péjúpésẹ̀ sórí àpáta orí òkè aláṣeyọrí ní ọjọ́ sunday 27 seventh february 2022, twenty two àṣẹ olúwa ni o kò sì sógun tó gbé gorí àpáta yìí tí kò ní ṣẹ́ lọ́gán open level làkórí ẹ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtọlórin ẹ̀mí ló ń bọ̀ apọ́sítọ̀ olúwọlé afọlábí bàbá samuel olùṣègùn àròjìbíkàtù his eminence ìbíkúnlé adéríbigbé bàbá alákòóso ọ̀nà wà mímọ́ olùgbàlejò ní prọfẹ moses muhyiddin kasali ògùn agbọ́jésù one eight oh two four two four one three seven three ọ̀run àṣeyọrí fẹ́ sí fún ọ lórí òkè aláṣeyọrí. ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún jọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn sátọ́rí pẹ́ mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yẹn ò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè síjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ó ní wìtí gọ́dún. 52 solid weeks of divine eternal providence by Jehovah Jireh. Be at the first Bemi War in 2022, February 28, the last Monday in February, 7 a.m. to 3 p.m. at the Power of Restoration Land with God. Akoko To, To tẹ̀wọ́ gba ìlérí ọlọ́jọ́ pípẹ́ bọ́ba bẹ sahara wò bó ti wí ìwọ làbẹ̀wò ìmúṣẹ ìlérí kan níbẹ̀ ló wà àkọ́kọ́ lọ́dún twenty twenty two ọjọ́ ajé tó kẹ́yìn oṣù kejì yìí òun lásìbẹ̀ ọwọ́ tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ṣe bọ́lọ̀ papa authority tó ṣe ọ̀run sílẹ̀ gbaragada gbaragada fún ni ṣebí jehova ńlá tó fi wà láàyè tiẹ̀ takọ́bí ẹ̀ àti ẹ̀mímọ́ ẹ̀ tó ètì lẹ́yìn tí ń bá fi ṣe ni ló fi jẹ́ pé dandan ní kìlì ọjọ́ pípẹ́ kò di mímú ṣe láyé o aago méje àárọ̀ oníbẹ̀mí wò ń gbéra sọ àbáṣọ̀rọ̀ lọ́jọ́ mẹ́ta òní ó ṣáájú bẹ̀mí wò ní twenty three twenty four àti twenty five tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ìpele yìí hẹ̀rẹ̀ ń tẹ̀ kàmọ́mọ́ àṣẹ wíbẹ̀ ṣẹbẹ̀ ó mú sí ni lẹ́nu tani lẹ́nu wòlíì ajínrere jẹ́ òwádìí ọ̀yẹ́ jp ìyá ìkókó á máa kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́. àbí o. nínú oyún. wẹ́rẹ́ ló bá mi ṣe ah. mo rù mọ́ kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ o wẹ́rẹ́ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture wọ́n wà ní ẹ̀yìn young adé motors ososani junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ ṣe nínú ìpàdé ẹnu. tó sọ ibìdí rẹ̀ fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdéódòmù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdìrẹ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí ò ṣe àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdìrẹ ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tí ò ṣe àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọ́bìdìrẹ lójú ọ̀nà márosẹ̀ ìbàdàn sílùú ọ̀yọ́ ìyànà àbáodò lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apọ́sù dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́ nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation. máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀. fún gbogbo olùgbé ìlú ìbàdàn. àti gbogbo agbègbè rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo àwọn tó bá nílò rẹ̀. lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó b wá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀. olórin kọ́kọ́rọ́. iṣẹ́ òru ìtúsílẹ̀. jésù olùgbàlà tún ti gbèsè rẹ̀ dé o gẹ́gẹ́ bí o ti ṣe ṣe nígbà ní kí ni o tún sojo sí ọlọ́kàn tí o rò pé jésù olùgbàlà kò lè tú sílẹ̀ máa bọ̀ wá sásọ́dọ̀ jésù olùgbàlà lónìí o ní gbogbo ọjọ́ friday tó gbẹ̀yìn oṣù gangan ni ìṣòro ìtúsílẹ̀ yìí máa ń wáyé o ní dédé agogo mẹ́wàá alẹ́ títí di òwúrọ̀ ọjọ́ kejì nínú ìjọ sanctuary of christ evangelical church èyí tó kalẹ̀ sí ọlábìyà agro street sẹ̀mìbíà bus stop opposite cac grammar school ìbàdàn ní òpópónà títí mọ́sọ̀ọ̀sẹ̀ èkó síbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa já èdè tú ìrè sílẹ̀ nínú ìṣòro yìí pẹ̀lú àwọn akọrin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀ kan is here again. Sanctuary of Christ Evangelical Church presents a night of liberation taking place every last Friday of every month at Sanctuary of Christ Evangelical Church, Olabiyi Agro Street, Emibia Basa, opposite CAC Grammar School, Ibadan, along Lagos Ibadan Expressway. Time 10 p.m. today at Sanctuary Auditorium Church. Don't be left out, and you will be a great testifier. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní ló ń kéde àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yán kíákíá mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí mama atm pos. àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún jọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Every consult privacy tún gbédé oyin mọ́mọ́ àdó gbogbo ẹ̀yà akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò UTME àti post UTME ẹ kú oríire every consult privacy gan lọ́lùrànlọ́wọ́ tẹ́ nílò láti ṣe àṣeyege wọlé ẹ̀kọ́ gíga lọ́nà àti rọrùn pẹ̀lú ìlànà àkànṣe ètò ẹ̀kọ́ fún ìgbáradì ìdánwò UTME àti post UTME ní every consult privacy láti pàṣẹ àwọn jìnnì olùkọ́ni pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́ tó yè kooro àgbéyẹ̀wò ìdánwò àtẹ̀yìnwá tó fi mọ́ ìdánrawò ṣíṣe lóòrèkóòrè kọ́kọ́rọ́ àti wọlé sílé ẹ̀kọ́ gíga lábẹ́ ìdánwò UTME àti post UTME ọwọ́ educonsult privacity ló wà òòyà wa gbà á lónìí láti wọlé sílé ẹ̀kọ́ gíga tó wù ọ́ láti darapọ̀ mọ́ wa ẹ kàn sí educonsult privacity ní communication house fast fast junction old ife road Ibadan. tàbí lẹ́ka ilé ẹ̀kọ́ wa tó wà ní LOA court àṣì Bódìjà junction àṣì Bàṣọ̀run Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o oh eight one three five four three o oh three eight two educonsult ọ̀nà tààrà tó wọlé sílé ẹ̀kọ́ gíga yunifásitì lọ́nà lọ́rọ̀ tí. ajá balẹ̀ ajá balẹ̀. tán ẹ káàbọ̀ padà látọjú ọjà. kò lè gbọ́ nǹkan kan alábòsí ọ̀yà kan tó kàjàre. wọn náà sì gba Russia lọ. lórí ọ̀rọ̀ kùkù kẹ̀kẹ́ ètò òṣèlú iná nìròyìn èyí tí mi á fi wọlé. Bọ́lá mẹ́ẹ̀ Tinubu egun ṣoṣo ti parike fún ẹgbẹ́ òṣèlú APC ńlẹ̀ wa Nàìjíríà tó ti fìgbà kan àná jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó ó gbérapá ó gba ààfin àwọn ọba láìlúwà méjì èkán kùgbò ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ ó lọ sí ààfin bàbá wa ọ̀ọ́nìrìṣà tí ilé Ifẹ̀ ọba adéyẹyè ẹni ìtàn ògúnwùsì ó tún gbéra ó gba ọ̀dọ̀ ọwọ́ ọ̀bòkun ti ilẹ̀ ìjẹ̀ṣà lọ ọba Gabriel arọ́mọláràn nípò ó sì débẹ̀ bàbá mòdé o àwa gba ìre ni báyìí kàṣá báyìí ká òdì ńlẹ̀ rògbà wa tí nǹkan ọ̀hún yóò fi sanmọ́nà ńlá wá fún wọ́n ní bó ṣe dé ààfin wọ́n tẹ́wọ́ gbà tọwọ́ tẹsẹ̀ yìí pé ọmọ inú ọgbà ni kì í ṣèrò ta ìrìn tí Bọ́lá Ahmed Tinubu rìn wọ́n ní kì í ṣòun nìkan o àwọn èèkàn kùgbó olóṣèlú míì náà wọ́n kọ́ wọ́n rìn pẹ̀lú ẹ̀ lọ tó fi mọ́ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun gangan fúnra rẹ̀ tó gbàlejò gómìnà Adégbóyèga Oyètọ́lá wọn ló wà ń kalẹ̀ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò síbẹ̀ tán gbogbo nǹkan tó lọ sọ fún wọn náà ní pé tọ̀ ọdún 2023 ti dé tán òun sì fẹ́ lọ jẹ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà kí eku ba lè túbọ̀ kébí eku kẹ́yìí ó kébí ẹyẹ kọ́mọ èèyàn fọ̀hún bí ọmọ èèyàn ju bó ṣe wà yìí lọ kí nǹkan sì dáa kó tòrò fún orílẹ̀‐èdè nàìjíríà ńlòún bá dé lójú ọgán tó sì ti ṣe bẹ́ẹ̀ wọ́n ní ni bàbá náà ọ̀nìrìṣà tí ilé Ifẹ̀ ọbadé ẹ̀yẹ ní tògúwòsì bàbá ni nítorí pé ó jẹ́ ẹnìkan tọ́lọ́run ti gbé orí ẹ̀ sókè nílẹ̀ wa nàìjíríà kì í sì ṣe nílẹ̀ kóòtù òjìrì nìkan rẹ̀ sì ti kàn káàkiri pẹ̀lú àwọn iṣẹ́ takuntakun tó ń ṣe a ó ṣe àdúrà fún wọn nítorí pé ó wá forí balẹ̀ ní orírun gbogbo àgbáyé tí í ṣe Ilé Ifẹ̀ níbi tí ojúmọ́ ti ń mọ́ wá bàbá ṣàdúrà fún ipe èrògbà rẹ̀ yóò wá sí ìmúṣẹ lẹ́yìn ìgbà wọn ṣàdúrà fún tán ó lọ sí ọ̀dọ̀ bàbá ọba aláyélúwà kejì náà ọwọ́ ọ̀bọ̀kun tilẹ̀ ìjẹ̀ṣà bàbá náà tún gbéra àwọn náà tún ṣe àdúrà fún pẹ̀lú ìwúre ńlá wọ́n ní lẹ́yìn ìgbà tí ó ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn ọba aláyé méjèèjì ìkànkùgbù yìí wọ́n ní kò tán síbẹ̀ o ìrìn àjò sì ń tẹ̀síwájú wọn ní Bọ́lá mẹ́ẹ̀ Tinubu lónìí yóò tún lọ sí ọ̀dọ̀ Àtaọ̀jà ti Òṣogbo ọba Jimoh Oyetunji wọ́n ní lára àwọn ọba tí wọ́n sì jọ gbàlejò Bọ́lá mẹ́ẹ̀ Tinubu láàfin bàbá wa Ọọ̀ni òrìṣà tí ilé Ifẹ̀ ńlágbérí ẹni tí ó jẹ́ Ọ̀ràngún ti Iléèlá ọba Abdulwahab Oyèdọ̀tun bẹ́ẹ̀ látúrí ajérò ti Ìjérò Kingdom ọba Joseph Adébáyọ̀ Adéwọlé tí gbogbo wọn náà darapọ̀ kí wọ́n yí Bọ́lá mẹ́ẹ̀ Tinubu káàbọ̀ wọ́n ní ṣùgbọ́n o ohun tẹ́ ẹ bá ti ṣèlérí fún aráàlú tí orí bá ṣe tẹ́ ẹ dépò ọ̀hún tán bẹ́ẹ̀ bá ti jòun gbé ẹ mọ́ jòun gbé o hmm. ọ̀rọ̀ yẹn deep ẹ lọ tààràtà sójú ìwé kẹta ìwé ìròyìn ti The Nation. tó ojú ìwé keje ìwé ìròyìn Nigeria Tribune ìròyìn kan wà ńbẹ tó ń sọ̀rọ̀ nípa ti epo rọ̀bì òróró ajé ilẹ̀ wa Nàìjíríà wọ́n ní NUPENG ẹkùn ti ìpínlẹ̀ Èkó alága tuntun wọn tí wọ́n ṣèyàn òun ló sọ̀rọ̀ ọ̀gbẹ́ni tayo aboyeji tó ní ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó lákàkì kó tó di pé wọ́n sọ pé àwọn fẹ́ yọ owó òrànwó orí epo tá a mọ̀ sí subsidy gẹ́gẹ́ bí àjọ tí ń kó ròyìn jọ fúnlẹ̀ wa Nàìjíríà ìyẹn bí wọ́n ṣe kọ́ sọ àná sọ ó ní òun tóun sọ̀rọ̀ yìí odidi ọdún mẹ́rin lòun fi wà lóróyè gẹ́gẹ́ bí alága nupeng ìpínlẹ̀ ọ̀yọ́ ondo èkìtì èkó àti kwara sì ń bẹ lábẹ́ ìṣàkóso òun òun sì fẹ́ kán mọ̀ pé ilẹ̀ wa nàìjíríà nílò ẹ̀bù ìfọpo gidi gan-an ní ilẹ̀ wa nàìjíríà gbọ́dọ̀ ní ẹbu ìfọpo titi ẹ̀ níbi tí ó ti máa fọ epo tí ó ń wà nílẹ̀ wa nàìjíríà kì í ṣe pé yọ kọ̀ọ̀kan fi epo ránṣẹ́ sílẹ̀ òkèèrè tí wọ́n tún padà tún ta epo ọ̀hún fún wa hmm. lépo tá a wà nílẹ̀ bàbá wa ó ní ṣé wàá rí gbémúlémú tí ọkọ̀ gbémúlé ní agbéko epo burúkú wọlé wa nàìjíríà wọ́n jìyà kí alẹ́bà fi kọ́ àwọn yòókù lọ́gbọ́n ó ní bíjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà bá láwọn fẹ́ ṣe tí wọ́n pè ní deregulation deregulation ni pé kí wọ́n yọwọ́ kílàǹkó ìjọba kúrò lórí ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti ẹ̀ka tepo rọ̀bì kó jẹ́ pé àwọn iléeṣẹ́ ní òmò figagbága kí àwọn ọmọ nàìjíríà lè bá rí ọ̀pọ̀ rà ó ní tí ó bá di pé wọ́n fẹ́ ṣe deregulation ọ̀hún wọ́n gbọ́dọ̀ rówó dáadáa kan tó ṣe kó mọ̀ di pé a padà máa fi pọ̀ lupì ni tí ìyàwó sì mọ ìjọba nàìjíríà ó ní tó bá jẹ́ pé a sì ń gbé epo wọlé tí ilẹ̀ òkèèrè ń pọn epo fún wa tá à ń ruwọ ilẹ̀ baba wa bí a ti ń wa epo ah the regulation tí ì ṣeé ṣe o ó ní a jẹ́ pé tá a bá fẹ́ ṣe the regulation kíjọba yọ ọwọ́ kílàǹkó rẹ̀ kúrò lọ́rọ̀ epo rọ̀bì kó jẹ́ pé àwọn iléeṣẹ́ ní ọmọ figagbága tó ní kálukú ọmọ tà á ní iye tó bá pé tí àwọn ọmọ nàìjíríà ó sì lè sọ pé iye báyìí la fẹ́ rà tá a bá ríra ń bí a lọ síbòmíì lọ rà ó ní ẹbu ìfọpọ́ ti wà ńlẹ̀ nílẹ̀ wa nàìjíríà ibẹ̀ sì ni wọ́n ti máa fọ epo wa ìgbà náà lọ́dà jù àmọ́ tí kì í bá ṣe bẹ́ẹ̀ a fẹ́ jẹ ìyà kún ìyà ni o Abóyèjì wa sọ pé òun ó gbìyànjú láti rí i pé wàhálà tó bá ń dé bá ẹkùn tepo rọ̀bì àwọn ń wá ojútùú sí i ó ní kí wọ́n yọ sọ́bsidì ọ̀dà àmọ́ kí wọ́n tó yọ wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan kankan o nǹkan òun ni pé ẹbu ìfọ́pọ̀ lẹ́wà Nàìjíríà gbọ́dọ̀ mọ̀ ṣiṣẹ́ ó ń bẹ lójú keje ìwé ìròyìn Nàìjíríà Tribune. ọ̀dà ẹgbẹ́ àwọn eléyìí ní ìtì ẹnìkan tó jẹ́ èèkàn kùbò fún ẹgbẹ́ IPMAN nílẹ̀ wa Nàìjíríà ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì sọ òun gangan ní igbákejì ààrẹ àpapọ̀ wọn Abubakar Maigandi ó ní ṣe rí ọ̀rọ̀ epo tó ń wọ́n lásìkò tá a wà yìí látàrí báwọn epo kan ṣe ti lùgbàdì kì í ṣe ẹgbẹ́ ẹjọ́ tiwa o ohun tá a rí lọ́jà tá a bá ní àrà tá a gbé dáàrin ìgboro òlu ẹ̀ pariwo torí ẹ̀ la gbọ́dọ̀ ní sùúrù ìsun oríṣiríṣi náà ló wà ibi tí wọ́n ti ń tà á tá a bá lọ rà á níbi tí a gbére pé owó epo sì wà ńlẹ̀ lọ́dọ̀ tiwọn tó pọ̀ dáadáa tá a níṣẹ̀ máa tọ àtòdórógbó ká tó rí epo gbé iye tá a máa ta epo tá a bá lọ gbé láti bẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀fọ̀n mú mọ́ wa lọ́wọ́ wọn ni yóò sì wáá sàn kákú lọ tò sí ibi tá a tò sí tá a gbèrí epo yìí tó jẹ́ pé yóò ṣe é tà fún wọn wọn ni ló fa sábàbí ohun tó ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí o kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà àtàwọn aláṣẹ tó wà lágbọ́nrin tepo kí wọ́n tètè dá sọ́rọ̀ hmm. ìṣòro o Buhari sọ̀rọ̀ Gawon sọ̀rọ̀ àti àwọn míì tí wọ́n jẹ́ èèkàn àkùgbù lórílẹ̀‐èdè yìí tí wọ́n ti ṣèjọba rí àtàwọn tó wà nípò wọ́n wá kó àkójọ papọ̀ ọ̀rọ̀ wọn sójú kan wọ́n wá fi ṣe ìwé ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Èkìtì ń ló gbé ìwé kan jáde ìyún gómìnà Káyọ̀dé Fáyẹmí níbi ìwé ọ̀hún àwọn ọ̀tọ̀kùlùlù ń ló sì wà ń bẹ̀ ìwé ọ̀hún tí wọ́n sọ ọdún mọ̀ pé ọ̀nà àbáyọ sí ìpèníjà orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ẹni tó ti fi ìgbà kan àná jẹ́ olórí ológun lẹ̀ wa nàìjíríà ìyún general yakubu gowon wọ́n ní ipa rẹ̀ wà ńbẹ̀ gómìnà ti ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyemí ipa rẹ̀ wà ńbẹ̀ ààrẹ muhammadu buhari iṣẹ́ ọwọ́ rẹ̀ ó wà ńbẹ̀ tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ kano abdullahi umaru ganduje wọn lòun náà wà ní kalẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n ìpàdé àpérò ńlá alágbára yìí tí wọ́n wá ṣe gbẹ̀yìn wọ́n ní ibẹ̀ ni wọ́n ti ń sọdúnmọ̀ fún wọn pé ìwé tí wọ́n gbé jáde ọ̀hún ọ̀nà àbáyọ ni sí ìṣòro orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo àwọn tó sì jẹ́ ìkan òkùnkùn láàrin ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n péjú pésẹ̀ síbi tí wọ́n gbé ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lára àwọn ìkan òkùnkùn lòun lágbérí olóyè bísí àkàndé ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ èkó babájídé sanwó abubakar bagudu ti ìpínlẹ̀ kebbi aminu tambuwa ti ìpínlẹ̀ sokoto ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ilégbèé àtiṣẹ́ bátúndé fáṣọlá san ọ̀mọ̀wé tọ́pẹ́ fásua àtàwọn èèkàn bíi aṣíwájú bọ́lá ahmed tinubu gómìnà ìpínlẹ̀ ògùn wà ń bẹ̀ gómìnà ìpínlẹ̀ ògùn tẹ́lẹ̀ rí ìbíkúnlẹ̀ amósùn ẹni tí í ṣe alákòóso fún ètò ìṣúná zainab ahmed àtàwọn míì bámbámbá ń lọ ńgbà wọn wá lọ yẹ ìwé ọ̀hún wò wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà ó nílò adarí tó ní àfojúsùn rere tó sì ṣetán láti ṣiṣẹ́ tọ̀ láì ní wo pé eléyìí súnmọ́ mi ó ṣẹ̀ ẹjẹ́ ń fojú pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ó ní ẹni tí ó jẹ́ sàn án láàárín ẹ̀dá èèyàn tí ò ní máa mọ́mùlùmù wípé bí nǹkan ó ṣe darí àfojúsùn yìí lòún gbé lọ́wọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ kógi sí ọ̀nà bí àfojúsùn yìí ó ṣe wá sí ìmúṣẹ kí wọ́n gba kúrò lọ́nà lẹ́sẹ̀kẹsẹ̀ láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò wọ́n ní láì sírò adarí bẹ́ẹ̀ àhín sẹ́yìn gbani o tó wà lójú ewé kejì ìwé ìròyìn ti The Nation. Vanguard kọ̀ròyìn kan lójú ìwé kejìlá rẹ̀ ìkànnì ẹgbẹ́ òṣèlú PDP ló sọ̀rọ̀ òun náà ti fìgbà kan dúpọ̀ gómìnà ní ìpínlẹ̀ Delta olóyè Sanni Onuesoke Onuesoke ní ó jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ gbèsàbí ó sì jẹ́ nǹkan tí ó kó ẹrẹ̀ bani pé ilẹ̀ wa Nàìjíríà lẹ́yìn ọdún márùnléní ọgọ́ta tó jẹ́ pé a wà lára orílẹ̀-èdè tí epo rẹ̀ dáa jù nílẹ̀ adúláwọ̀ tá a sì ń pèsè epo kó wá jẹ́ pé a dúró kí wọ́n gbé epo wa kúrò nílẹ̀ wa Nàìjíríà lọ kí wọ́n lọ ṣe ní ẹ̀bù míì kan tó tún fi ránṣẹ́ sí wa padà ah! ó ní ẹ̀yin tẹ́ ẹ wà ní ipò gíga ní iléeṣẹ́ tó ń fọ epo ilẹ̀ wa Nàìjíríà NNPC àwọn òṣìṣẹ́ yín tí wọ́n lọ́wọ́ sí epo burúkú tán gbé wọlé wa Nàìjíríà tó dá họ́ọ̀họ́ọ̀ sílẹ̀ ó yẹ kẹ́ ẹ fìyà tó gbópọn kẹ́ ẹ fi jẹ wọ́n ó ní ẹ gbọ́ ta ni náà ní Nàìjíríà tàbí níbikíbi lágbàáyé tí ó ra rú epo burúkú tí wọ́n gbé wà wọ́n ó ní àbẹ́ẹ̀ wá rí ni ilẹ̀ wa nàìjíríà nílẹ̀ bàbá wa àwa jẹ́ pé ọmọ alápàtà wa wá fẹ́ máa jẹ egun ẹran kọ́nù ṣé kò wá sí gbèdéke ni fún irúfẹ́ epo tó gbọdọ̀ wọ nàìjíríà tí gbèdéke bá wá wà tó sì jẹ́ pé wọ́n gbé sórí òṣùwọ̀n kó tó di pé wọ́n tì í sí orí omi kó tó di pé yóò balẹ̀ kó tó di pé wọ́n mọ̀ pé káàkiri àwọn ilé epo ẹ̀gbọ́ ṣerúfẹ́ nǹkan báyìí ó wá ṣẹlẹ̀ ó lágbára ojú kejìlá ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ nìròyìn ọ̀hún wà ìròyìn tó wà ní ìpínlẹ̀ Edo kò dùn mọ́ èèyàn nínú o kò dùn mọ́ bóyá ká lọ sójú ọjà ká dé o ṣùgbọ́n ká tó wá tójú ọjà dé àwọn adigunjalè ṣòro ní ìpínlẹ̀ Edo o hmm. mẹ́rin ni wọ́n fọ́ lọ́jọ́ kan ṣoṣo èèyàn méje òní wọ́n ní ọbaṣẹ̀lẹ̀ ọ̀hún rìn aráàlú márùn-ún ọlọ́pàá méjì òbítíbitì owó ni wọ́n ní wọ́n kó lọ ní ìpínlẹ̀ Edo hmm. nǹkan ṣẹnure kódà ẹni tí ń gbẹnu sọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Cotton Bello wọ́n ní ọkàn sọ pé lóòótọ́ ló wáyé ni kò ráàyè láti máa sọ kúlẹ̀kúlẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe rìn ẹni tí ọ̀rọ̀ yìí ṣojú ẹ̀ tó ní ọlọ́mọdé káwọn tó rúru ìṣẹ̀lẹ̀ báyìí mọ́ ó ní ẹ wò ó àwọn olè tọ́wọ́ ọ̀hún wọ́n dúró re wọ́n ní kódà iṣẹ́ wọn lọ bí wọ́n ṣe tò ó ó ní wọ́n kọ́kọ́ yin ìbọn sókè náà ẹni orí yóò dilé àwọn èèyàn míì tí wọ́n kàn ń rìn káàkiri oníkálukú erépè láṣọ òbora ni tí wọ́n ń wá bí orí àwọn òṣè ní gé sọnù kúrò lọ́rùn àwọn kódà wọ́n ní kó tó di pé àwọn ẹ̀ṣọ́ aláàbò wá láti wá dóòlà ẹ̀mí rẹ́rẹ́ ti rún. orí fọ́nrán o. n ti ẹ rí. iṣẹ́ ah, ló dà bí ìgbà tó jẹ́ pé iṣẹ́ yìí bí ìgbà tí wọ́n ti plan ẹ̀ sílẹ̀ tán yányán wọ́n wá ń ru owó jáde ní báǹkì tí ìbọn sì ń dún wọ́n ń ru owó gbó já lójú ọjà lọ́wọ́ ṣàánú. ọba tó ń pínre ayọ̀ wá pínre fún mi o yọ. ìsọ̀rù ìgbènijà ọlọ́jọ́ méje lẹ́ẹ̀kan lóṣù mẹ́tamẹ́ta ni. lórí òkè àṣẹ ìgbènijà. mountain of authority. lábẹ́sẹ̀ ìránṣẹ́ pentikosta revival ministry. níbi tọ́lọ́run ti ti pàṣẹ ọ̀pá àṣẹ iná agbára àṣẹ ìgbènijà. tààfin fún ẹni tọ́lọ́run bọ́dà májẹ̀mú àṣẹ agbára ìgbènijà. wòlíì ajínrere isaac adédèjì bàbá ìgbènijà. láti máa tún oníkojúkọ ẹ̀dá kúrò nínú ìgbèkùlòmíràn tó kọ́. pẹ̀lú àkòrí ọlọ́run ìgbènijà. a defendant god. lórí òkè àṣẹ ìgbènijà. tó wà lẹ́yìn bí grammar school. ìdí ìrókò amúlòkọ ọ̀nà kẹ̀nẹ́ ń bàdàn. bẹ̀rẹ̀ látago méjìlá àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan. pásítọ̀ tó ní sèbọ́lá Pastor, nbẹ̀. pásítọ̀ ayọ̀bámi oyèsẹ̀mí bàdà sẹ́wọ̀n ìdídókun. pásítọ̀ ọlálọ́kùn pásítọ̀ pàdẹ́rẹ́. àwọn olórí ẹ̀mí káyọ̀dé oyèwọlé. ìṣòro ayé mi yẹmi david látàbúlẹ̀. ṣùgbọ́n mi adédèjì ọmọlọ́gọ. pẹ̀lú àwọn prm choir. prophet and evangelist isaac adédèjì lólùgbàlejò. zero zero three three four six one six two seven. ọlọ́run ti ṣetán láti gbìyànjú níjà. ìwọ ni o mọ̀ rẹ̀ pẹ̀tì. ẹ̀hẹ́ yẹ̀yẹ́ àgbẹ̀dẹ̀gbẹ̀ yọ̀ fresh fm mọ́mídì o ayẹyẹ èyí gàlágà ju five in one event ni àwọn oh, jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. kèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dr chief mrs olutayo falẹti òkèlọlá jb ló sì ní ẹ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lọ́la kọ̀kọ́. book launch lọ́la kejì. launching of foundation lọ́la kẹta. inauguration cooperative society lọ́la kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe bẹ̀rẹ̀ la gomẹ wa arọ dalẹ kẹlẹlẹ. àwọn olórí wa lọ́jọ́ yẹn ni fẹ̀mú la kásá. báyé kọrẹ́sì. u gadi sẹ́gbẹ̀lẹ̀ jésù. àti kóre de daniel. ankara taamu àti paasi ni fi salati wọlé. four thousand naira lọ gbàmẹ́rin. èèyàn gọ́rù tó bá kọ́kọ́rọ́ so gbẹ̀bù tó jọjú. asọ́mọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀ moe lólùgbàlejò àgbà a máa retí yín o. àṣálẹ̀ orí ọ̀fẹ́ ńlá. let your power flow in this place let your healing. ọba ògo yóò àlà ọba ògo yóò wòsàn ìbùkún rẹpẹtẹ ni yóò jẹ́ ti gbogbo wa níbi àkànṣe ìṣòro àgbà ìyanu olóṣooṣù ni tá a pè ní àṣálẹ́ orí ọ̀fẹ́ ńlá nínú ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn èyí tí yóò wáyé lọ́jọ́ friday tó kẹ́yìn lóṣù yìí february twenty five ní dédé aago mẹ́wàá àṣálẹ́ àkórí ìpàdé àdúrà náà ni ọba ògo pastor sam adekagun pẹ̀lú àlùfáà olùgbàlejò pastor enoch fọlọ́runṣọ́ lọ́lọ́run yóò máa lò láti darí wa níbi ìṣòro náà tó bá wá di ọjọ́ sunday ọjọ́ ìsinmi tó kẹ́yìn lóṣù kejì f february twenty seven láwọn máa pàdé fún ìsìn ìfìàmì òróró yàn àkànṣe nínú ìjọ yìí kan náà ní dédé aago mẹ́fà ìdájí ìsìn méjèèjì ó wáyé nínú ìjọ the lost city gospel grace ministry tó wà ní ma ali layout off Akerefon street meridian bus stop ní ìkọjá nnpc àpáta nílùú ìbàdàn má ṣàláì wá o tuntun arére gbogbo ọlọ́kọ̀ ẹrù pátápátá nípínlẹ̀ ọ̀yọ́ yálà onípọ̀npọ̀ kéékèèké tàbí àjàgbé ejò ńláńlá ti ń kẹ́rù ní kẹ̀tíkẹ̀tí tó fi máwọn ẹlẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí maruwa tá a tún fi ń kẹ́rù ẹrù abẹ́lé ni tàbí èyí ti wọlé látẹ̀yìn odi ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti fòtélé wípé ó ti di dandan láti máa sanwó orí ẹrù tẹ́ ẹ bá ń kó ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ká má dágun lásì ìkéde yìí ká má bàa ṣẹ̀ sófin tó lè mú jìyà dání fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí yàrá kọkàndínláàdọ́rùn room eighty nine ministry of trade ní secretariat ìbàdàn tàbí ká ẹ pè zero seven zero three nine one zero seven nine three one my people all of una wey dey do haulage with different different vehicle wey una dey take carry load na your say government send me to una you must to pay levy on top every haulage wey una dey carry wey be chikili money so that development for your state go dey ride on as we like am no talk say i no tell you o oh, for more information, make una waka go room eighty-nine ministry of trade for secretariat ibadan Abi kúkúmá dey call zero seven zero three nine one zero seven nine three one ẹ̀wọ́n má gbàgbé pé iléeṣẹ́ cameroon nigeria limited nìkan níjọba nù ló ń tẹ̀ láti máa gba àwọn owó orí ẹrù wọ̀nyí yóò ṣeé o. February edition weekend of wonders. Wow pátápátá. ọ̀sẹ̀ tó parí lóṣù kejì iṣẹ́ agbára àmì àti ìyanu tó máa ṣe exit from Babylon jíjáde kúrò ní Babilóni làkúrú tí Ọlọ́run fún apọ́sítù David tó jí tó kéde lóṣù kejì yìí látọjọ́ Wednesday twenty three the Friday twenty five February ni Ọlọ́run yóò fi máa mú àwọn ènìyàn rẹ̀ jáde kúrò nínú àhámọ́ àti àjàgà gbogbo tí wọn yóò sì máa di òmìnira kúrò lọ́wọ́ amúnisìn nípasẹ̀ ìfàmì òróyìn olólórí àwọn ìránṣẹ́ Prophet Samuel Olúniyì àwọn olórin ẹ̀mí Isibu Praise ìyanu olúwa praise church emma square apostle david tuji tó kéde yóò máa gbàdúrà tí owó olórun yóò sì máa mú àwọn èèyàn jáde kúrò lóko ìsìn bọ́ sínú ògo lọ́jọ́ wednesday àti thursday ìsọjí ìrọ̀lẹ́ ni ọjọ́ friday ìṣòru nìyẹn gbogbo ẹ̀ nínú ìjọ church hill city chapel international behind olak filling station opposite lee city university lagos ibadan expressway tó gate ibadan weekend of wonders ẹ̀rí ìtòsù kejì yìí ó máa ya gbogbo èèyàn lẹ́nu àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara mama atm pos àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdèkódà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó náwó pẹ̀lú ìrọ̀rùn. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣoúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngúnnísọ̀ kìíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn gbígbẹ́ ẹ̀kẹ́ ti fọwọ́ tilé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ẹ̀kẹ́yìn fún ọba sálíù adétúnjì ajé ògúngúnnísọ̀ kìíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé ògúngún nísọ̀kínní ló ń kéde. a ò lọ lọ sí pe gbogbo ọmọ ọlọ́run sí anes church agbójésù tilẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ sí ìpàdé olóṣooṣù àpapọ̀ ṣọ̀kan sí anes agbójésù gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday tó bá gbẹ̀yìn oṣù ló máa ń wáyé every last tuesday of the month ní gbàgede jajure headquarter ọwọ́ adé christian mọ̀lẹ́tẹ̀ ńlẹ̀ ìbàdàn láago mẹ́ta rọ̀lẹ́ níbẹ̀ ni dára ẹni mọ̀ ìrẹ́pọ̀ pípé àti ìfikùnlukùn ti máa ń wáyé lórí ọ̀nà àbáyọ àti ìlọsíwájú sí gbogbo ọmọ agbọ́jésù lápapọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ojúlówó àtúnkò last result of this month ẹ mú ìbòmú yín dání bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti tún jọ jíròrò lórí bí ìlọsíwájú yóò ṣe bá wa fún àlàyé kíkún ẹ pè zero eight zero five two six zero eight six six nine tàbí zero eight zero three seven zero zero six five zero five ìgbìmọ̀ àpapọ̀ ọmọ agbọ́jésù nìbàdàn ló ń kéde. àgbààgbà mi mo ṣèbàtò. má sílẹ̀kùn o. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo ra yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà mustapha ọkọ̀ Olusegun Agagu University of Science and Technology, Okitipupa, Ondo State, formerly Ondo State University of Science and Technology. Admission screening exercise for the 2021 and 2022 academic session is currently ongoing into the School of Agriculture, Food and Natural Resources, School of Engineering and Engineering Technology, and School of Sciences. Candidates who scores 160 in UTME, candidates who choose the university as their first choice and second choice or the did not choose at all are advised to do a change of institution to OAU Tech as first choice on JAMB website. Direct entry candidates should also choose OAU Tech as their first choice before registering. Candidates are to log into our website on www.putme.oaustech.edu.ng. For more inquiries, call 0803 864 349.